adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba tí ó dáwọ́ ogun tí ó ń bẹ látara àánú rẹ̀ àti ìfẹ́ rẹ̀ ó ṣe wá ní mùsùlùmí òdodo tí ń tẹ̀lé ìlànà àdúgbò Muhammad ọba náà ni adáwọ̀pẹ́ fún abẹ́rẹ́ wa sùpánà wa sàádà kò ṣe àlékún ìgbàgbọ́ wa kò ṣe àlékún ìdáwòlò màkàtì tẹ̀lé adá ọ̀pẹ́ fún ọlọ́run wa tó ń ṣe rọrùn fún wa láti kójọ sí ààyè yìí gẹ́gẹ́ bí àtìṣègbà lérò kò ń ṣe torí nkẹta torí pé ní báwo là á ṣe tún ọ̀rọ̀ lómi tó rọrọ̀ lórí ọ̀rọ̀ ìsìn wa náà ni eléyìí nínú iṣẹ́ olóore tí ọlọ́run wa sọ̀rọ̀ náà tààlà tí ó ṣàlàyé fún wa látẹnu ànágbà Muhammad anábìíní wọn sálà kàtọ́rí kọ́ni yẹtẹ́ni sọfí ìrìnnìmọ̀nì fẹ́ẹ́ ọlọ́pàá ọ̀gáwó sọ̀rọ̀ ìkọ̀síra ìjànà ẹ̀rí ẹ̀ tọ́nà bá la ọ̀nà kan fún àwa wo ọ̀nà yìí kí ni fi ń ṣe àrígbé fi ń wáyé òní ń lọ olùdókó báyìí ní ń lọ ilé ẹ̀kọ́ ní ń ka fíra ní ń tẹ́tí gbọ́ àti lórí rédíò ní àìgbogbo ọ̀nà tó kù kí o ti máa wá àlékún ẹ̀sìn rẹ̀ ọlọ́run bó ṣe rọrùn fún rẹ̀ níbẹ̀ láti wọ àdìjẹ́ náà abẹ́rẹ́ ọ̀la kó fi ìmọ̀ tí ó ṣàǹfààní kó fi dínkẹ́ ọ̀kan wa kó sì jẹ́ kí a lè tẹ̀tọ̀ ìkẹ́ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run kí wọ́n bá anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ẹni tí ọlọ́run rán sí wa láti wá ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn wa fún wa ẹ̀dí ó ṣàlàyé oríṣiríṣi fún wa ó sọ wọ ọlọ́run fún wa ó sọ wọ àwa ara wa náà fún wa òfin kankanlẹ̀ lórí tó yẹ kí a rí ọ̀nà ọ̀nà ọba láì ṣàlàyé fún wa bákan náà òfin kankanlẹ̀ lórí tó yẹ ká rí ìbínú ọ̀nà ọba láì ṣàlàyé fún wa ìkẹ́ ọlọ́run lọ́nà fún ọba nígbà Muhammad sallallahu alaihi wa sallam fún ọba àwọn sọ̀hábà rẹ̀ tí ó sì bá gbogbo ẹnikẹ́ni tí ó bá tẹ̀lé ìlànà wọn. a kí àwọn àlùfáà wa tí wà ní ìjòkó tí ẹ pé ní láti ọ̀rẹ́ tó jìn gbogbo wọn ti wá látara yìí pé ní báwo ni iṣẹ́ ọlọ́run ọba yóò ti máa lòkè abẹ́rẹ́ wọn sọ àná àtàlà kí o ṣe àlékún dálẹ́ nípa ọ̀kan mọ́ o ṣe àlékún báràkà tí ọlọ́run ṣe fún wọn àwọn àtàwà tí wọ́n wá kálẹ̀ ní àti àwọn tí àtún létí àwọn tó wà náà tí àpéjú bí lọ́kùnrin wa ti ní obìnrin pé asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. gẹ́gẹ́ bí yóò ti pamọ́ sí wa nípa ṣe ní nínú àwọn tọ́kìtì ìdánilẹ́kọ̀ọ́ wa lónìí òun náà ní tí àwọn sáfà ahmed saad abdulkọ́lá kọ́nà kó bá lóyún wọn òní tí wọ́n sọ fún wa láìpẹ́ yìí nípa ẹgbẹ́ ní nínú àwọn ọ̀rọ̀ tí a fẹ́ gbé yẹ̀wò kó máa jẹ́ ìrántí fún ìta àtúmọ̀ tẹ́lẹ̀ òun náà ní hapulọ́ọ̀lì alẹ́ nìbàdàn ìwọ ọlọ́run ọba lórí ọmọ nìyẹn kini ni wọ́n lọ́wọ́ ọba tọ́wọ́ ọba ń béèrè lórí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ kí ni wọ́n náà àti pé ní ipò wo ni wọ́n náà wà nínú ẹ̀sìn àkọ́kọ́ tó yẹ kí agbọ́yé òun náà ní wípé ní bíbẹ wa sáǹbẹ ní ayé àwa pé ìwọ̀ kan fún ọ̀nà ọ̀rọ̀ sánà ọ̀sán abẹ́lẹ̀ lẹ́yìn náà ṣe dákúmọ̀ ní pé oríṣiríṣi ìwọ̀ òun ni tí ó wà. téèyàn wá sí ní gbé ìwọ ẹnìkan fún ẹnìkejì àti kó mọ wọ kálukú. anábìá Muhammad sọ̀rọ̀ sọ́dá nínú hadithi kan tí yóò fẹsẹ̀ nílẹ̀ nínú Sahihul Bukhari ó sọ̀rọ̀ kan tí kan náà àwọn sọ̀ ábàtà oní ẹni Salmanu Farisi. Salman al-Farisi radiyallahu anhu olọba Abu Darda lánìí ṣùgbọ́n nàbí tó báyàwó rẹ̀ ògùn ma bí kéèyàn ẹni tó mọ̀ mọ́ra kó kà á bí ẹni tí à ń ọ̀rẹ́ rẹ̀ sọ wá wá náà ni wàá bì í. ìtumọ̀ rẹ̀ ni pé ní àbúdàrídà ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí kò tẹ̀ fẹ́ ráyè ìyàwó ẹ̀ mọ́ Salman Farisi wà sùn lọ́dọ̀ yìí nígbà tó dalẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ nẹ́fìlà mọ́tì yẹn nẹ́fìlà ẹjọ́ sùn nígbà tó dòwú ní nẹ́fìlà báyìí ni kò ti mọ ẹ̀ṣẹ̀ báyìí ìbáàdà rẹ̀ ló wá sọ pé mo gbọ́rọ̀ kan lẹ́nu oníṣẹ́ ọlọ́run nípa pé ilẹ̀ ní lásìkò àléjà akọ̀rọ̀ ìwọ gẹ́gẹ́ ọlẹ́tọ̀ọ́ tó yẹ kọ́ para rẹ̀ wàá fún rẹ ní ẹ̀tọ́ tó ń fẹ́. wà ní rọ́ọ̀sìkà àléjà akọ̀rọ̀ ọlọ́run ọba rẹ̀ ní ẹ̀sìn lẹ́tọ̀ọ́ tó gbọ́dọ̀ fún ó sì tún wá ka àwọn nǹkan mi lẹ́yìn ẹ pé àwọn fámìlì ẹ̀gán ẹlẹ́mọ̀ọ́ sí wọn wọ́n á parí ọ̀rọ̀ ẹ̀ṣẹ́ bá lẹ́nu tí wọ́n á parí ẹ̀mí pé nípa sí ìkórìíra rẹ̀ á tún àpọ̀ wọ́n á dọ̀wọ́ rẹ̀ kọ́ ọ̀fẹ́ ní kọ̀ọ̀kan lẹ́tọ̀ọ́ rẹ̀. nígbà bẹ́ẹ̀ ló ló hàdúùsì òun náà ní wípé ní ọlọ́run ọba ọba àdìsí ọlá ó ní ẹ̀tọ́ tá a gbọ́dọ̀ fún. gẹ́gẹ́ báwa náà ṣe lẹ́tọ̀ọ́ tá ń fúnra wa gẹ́gẹ́ báwa ará alẹ́ wa náà ṣe lẹ́tọ̀ọ́ tá ń fúnra wa gẹ́gẹ́ báwa aládùúgbò wa ṣe lẹ́tọ̀ọ́

ẹ̀wá ní tó tóbi jù nínú ẹ̀tọ́ sálẹ̀pẹ̀ ní áwùjá òlè òkú ọ̀tàlẹ̀ ìbáyé wà hàkùnwá èyí tó ṣe pàtàkì jù tó tóbi jù sẹ́yìn òwúrẹ́ ṣe ọ̀nà lọ lọ́dọ̀ ọlọ́run òun náà ní ẹ̀tọ́ tó lọ́n lábọ̀ yàn lọ́wọ́ nígbà táwa ti mọ̀ kọ́lọ́ ń lẹ́tọ̀ lórí ìwà tá a fẹ́ fún kílẹ̀ tọ́nà. àníbàá mọ̀tò lọ́sọ̀lá tọ́jà táwọn ọmọ hadithi bọ́lá ọba lẹ́tọ̀ọ́ tá a gbọ́dọ̀ fún òun náà ló tó ń sọ ọmọ hadithi ní kílẹ̀ tó ọlọ́run bá tá fún gan. tí a bá rí káwọ hadithi tó bẹ tẹ́lẹ̀ lẹ́nu hadithi mu'adh bin jabal kan ní àwọn kòkòrò àwọn sọ̀hábà rọ̀dí ẹ̀rọ ayé olùwọ́n wá pẹ̀lú ànábi ìjọ kan àlá ìmẹ́rin lórí kẹ́tẹ́kẹ́tẹ́. kẹ́tẹ́kẹ́tẹ́ yìí àwọn àbá àtọ́sàlàyé ẹ lórúkọ ẹni olùfẹ́yìn ànábi déhùn sẹ́yìn olùfẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ lánàbí sọ fún péye àwọn àrùn àtẹ́lẹ́rì akọ̀gbọ́ ìyá àyàlẹ̀ ìbára èyí ọmọ ìwọ̀ ọlọ́run lórí àwọn ẹrú bí onígbàtà lẹ́nu kọ́ ọkùnrin ní ẹ̀ làbáyé tàwọn fàdá ni wọ́n á béèrè ìbéèrè yìí kò dáhùn ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ló mọ̀ ànábì ò sọ ó wá béèrè béèrè ilé ẹ̀mẹ́ta gẹ́gẹ́ tó wá ní olùwáyà kan tànẹ́bí rẹ̀ wá sọ pé hápò gbọ́ alàyèbá ẹ̀ níwọ̀ ọlọ́run ọba lórí àwọn ẹrú rẹ̀ àyà àbùdúrú padà yóò ti kù bí ìṣe ìhà òun náà nìkan máa ń sin ọlọ́run ọba nìkan kẹ́sì máa ń wo owó pẹ̀lú ẹ̀. eléyìí òun ni ìwọ̀ ọlọ́run lórí wa tàwọn ìdílé ìbáàdà ti lè wá ó jẹ́ kọ́nà ọba nìkan là á mú lọ́kàn lórí gbogbo òjò ti bá lọ́sùn. eléyìí ni ìwọ̀ ọlọ́run lórí wa. àlejò àgbọ̀n pé ní tọ́wọ́ àmọ́ wọ tí ọlọ́run ọba ṣe lọ́rùn ẹ̀yàn fúnra ara rẹ̀ tí ó ṣe fáwọn ẹrú ẹ̀ torí àgbọ̀dọ̀ pé ní hapole ibad alọ́lá pé ìwọ ọmọ ènìyàn lórí ọlọ́run a níwọ̀ kẹ̀kẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run ìwọ̀ tọ́lọ̀ ń ṣe lọ́rùn ẹ̀yàn fúnra ara rẹ̀ tó ó ṣe fáwọn ẹrú ẹ̀ tọ́ba mójútó wọ̀ tí òun ṣe lọ́rùn ẹ̀yàn fún wọn ẹ̀rí àlẹ́ ìwọ̀ yìí kéré ṣe wọ pé ibi mo ti mo fẹ́ gba nǹkan mi padà yìí tọ́nà ń làbọ̀ra rẹ̀ lọ́rùn torí kọ́ náà máa là ń kàmọ́ra rẹ̀ lọ́rùn kí ẹbí tọ́nu fún àná àlùfáà ní sátúlà àná oní kátàbà àlẹ́ àlẹ́ fún ìyọ̀ rahman ó ṣe lọ́rùn ẹ̀yẹ fún ara rẹ̀ fún mo mọ̀ ṣàánú àwọn ewé. bákan náà a lè ṣe nǹkan léwọ̀ fọ́lọ́ òun náà lè tó léwọ̀ fún ara rẹ̀ yàtọ̀ pé ní inni haramtu zulma ala nafsi mo ṣe èèwọ̀ mo ṣe àwọn nǹkan àbòsí léèwọ̀ fún ara mi wàjà á sì hù bẹ́ẹ̀ ní kó mo àrọ́mọ̀ mo sì wá ṣe léèwọ̀ fẹ́yìn náà. nígbà bẹ́ẹ̀ ló ń bí pé ìwọ̀ tí ọlọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ fúnra ara rẹ̀ báwo ènìyàn ní pé ní àmì àyọ̀ áfíríkà máa ń la yóò ṣe ìkùbí yìí máa ń la yóò ṣe ìkùbí yìí ṣe ìhà gbogbo ẹni tí ò bá ti ṣòro owó pẹ̀lú ẹ̀ tó dúró ti wọ ọjọ́ ọlọ́run ọlọ́run ló ní jẹ níyà tí ò bá ti wọ́rọ̀ owó pẹ̀lú ọlọ́run tó dúró ti wọ ọjọ́ ọlọ́run ẹ wá rí wọn ọlọ́run yìí ló ṣe pàtàkì lórí wa òun náà ní ìbáradà torí pé kálukú wa náà là ń jà fẹ́fọ́ là ń jà fún ìwọ̀ tọ́ba gba ẹlòmíì lẹ́tọ̀ọ́ rẹ̀ olè náà olè kò sí ebí òun lè ti láti gbà ẹ̀tọ́ ọ̀run padà kódà àwọn èèyàn tó kóra wọn jọ sọ́nà àwọn ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn pé wọ́n gbọ́dọ̀ gbẹ̀tọ́ wọn ni ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń jà fún òtàkùtà ọlọ́run bá ṣùgbọ́n ní ọba mọ̀ pé ẹni tó bá ní wọn agbọ́dọ̀ pé wọ́n rẹ̀ fún lẹ́bi gbéra wọn kalẹ̀ pé àá máa jà fẹ́ fọmọ ènìyàn kódà bó pé abẹ́ jà fọmọ ènìyàn kó máa lo ìwọ̀n tí ò dáa nígbà fọmọ bá wá ń jà fún wọn

sallallahu alaihi wasallam ẹni tó gbé ìwọ̀ yìí wá ni ó sì di òsì anabi sọ̀rọ̀ hadithi kan tó wà ní muslim imam ahmad anabi ni bọ̀ọ́sù bí sáyì bẹ́ẹ̀ ni yára ìsáà ẹgbẹ́ni ìdè pẹ̀lú dà lọ́wọ́ sí sábìkì àmà èdè ẹgbẹ́ sábìkì àmà tó dé hafsa yóò padà wá wàdáwù lára ṣẹ̀rí kala títí táwọn èèyàn èdè kìíní tí wọ́n tó máa ti lọ́wọ́ tí wọ́n ti ní ìṣẹ̀bọ̀ pẹ̀lú ẹ̀. ìtumọ̀ pé ìmọ̀ yìí òun máa jà fún yín. bákan náà sọ̀nà àdìsí mi pé òmìnirìtò àni ọkọ̀ ìlà náà hàtà yẹ ṣáájú ọ̀wá ilé àbáyé ọ̀wá. ìyẹn pé ní ìwọ̀ tí mo wá jà fún tí ó sì máa làjà lọ láàrin àmì àtàwọn èèyàn yóò máa dúró títí tí wọ́n fi máa ti lọ́wọ́. na tó jẹ́ aláàánú fún wa ẹgbẹ́ àánú tó pé ní ó jà fún wọn ọtọgbọ́n ó sì tún jà fún wọn ọtẹ èèyàn bóyá báwọn sáàgùn abadé ká máa ń sàlàyé fún ẹ fún wọn àtànẹ́bí tó fi jà fún wọn ẹni tó jẹ́ aládùúgbò eléyìí ló gbọdọ̀ jẹ́ ní mùsùlùmí tó pé kó mọ wọn ọtọlọ́run kọ́lọ́run kó lè dìfẹ́ǹdì wọn ọtọlọ́run dúró sáré lọ kó ní wọn ìwọ ọlọ́run náà wá ní pé ní ká máa ṣe lọ́run ká máa ṣe ẹ̀rọ pẹ̀lú ẹ̀. ibi tí wọ́n yí wá lágbára dé òun ni tí ọlọ́run àtúntàn wa tààlà tó torí ẹ̀ nílẹ̀ àti wọn lórí ayé. tí a bá wọn alùpàán ọlọ́run ni wàá máa ń fọlá sí ìdíjìnà wà ní ìta ìlà ìyàwó ẹ̀rọ àwọn èèyàn àtàwọn àlùjẹ̀nu àtòrí nǹkan kan dáhùn ìlà ìyàwó ipe ká wá sin èmi ọlọ́kọ̀ọ́ wa ni nínú ìwáyà kan sábọ̀dọ̀ ẹnu ibn abbas ọ̀dẹ̀dà àníhùmá lókè ilẹ̀ fún abẹ́lé wa ìlú kálẹ̀ bá àwọn ọlọ́kan kálẹ̀ bá àti lọ́wọ́ kàṣùgbọ́n sọ àbàgẹ́dẹ́ àgbọ́yé wọn lẹ́nu pé kálẹ̀ bá àmọ́ ọlọ́run lọ́kan tó pé tí ìyẹn bá ti lọ́wọ́ kò ní ìdìkú mọ́ ọlọ́run lọ́kan kò ní mọ́ ẹ̀sìn kan ní sílé ìtọ́lọ́. wọ́n gbọ́dọ̀ lu wa ìlú kálẹ̀ bá àwọn lẹ́yìn ọ̀fẹ́ ń bí ìjọsìn ó fẹ́ pé ìjọsìn wa o ògbòrò tayọ tọ́lọ́ ọba ọba ìjọlá. eléyìí ni ìwọ̀n tọ́lọ́ wa sùpánà wa tààlà tó lábọ̀ wá lọ́rùn tó ti ń pàṣẹ rẹ̀ fún wa ní gbogbo ọ̀nà. ẹ̀rí ọlọ́wà sùpánà wa tààlà ó jẹ́ ká wẹ̀ pé ní tí ẹ bá ta ṣe àgẹ̀rẹ̀ síwọ̀ yìí ó di ẹni torí pé eléyìí tí ọlọ́run bọ̀ ṣùgbọ́n àwọn tààlà tí òfin báyẹn ṣeré ni ọlọ́run aṣọ fáwọn àlùkòrá ti pé wà àbúrò lọ́ ọba ẹ̀sìn lọ́mọ ọba o padà ṣíṣe ìbò ní ìṣe ìhà ẹ̀ gbọ́dọ̀ ìkẹ́kẹ́ wọ́ọ́rọ́ níbẹ̀ yẹn rẹ̀. sábà ọ̀fẹ́ nínú ẹ̀ṣẹ́ ìhà gbogbo nǹkan ló gbójú ó bẹ́ẹ̀ ni tó ń bọ òkè wí ọ̀gbọ́n ìdọ̀tí ọbẹ̀ yìí ló ń bọ òòrùn wí ọ̀gbọ́dọ̀ bọ òòrùn nílé yìí sọ náà ọbẹ̀ yìí ló ń bọ odò wí ọ̀gbọ́dọ̀ tún odò nílé yìí sọ náà wọn wá bẹ́ẹ̀ni tó jẹ́ pé ní àwọn màláìka lòún sìn àbí àwọn ànẹ́bí ọlọ́run àbáwọn ẹni lé kódà àbáwọn ẹni bí torí báwọn míì sin ẹni bí lórílẹ̀ náà gbé ìwọ ọlọ́run bá wọn tí wọ́n ti sọ báwọn ń lọ́wọ́ ẹ̀ka bá wà alukur'ani lọ sáàtì wọ̀rọ̀ àníbà muhammed rasulá tí a bá rí kẹ́lìmọ̀ ìbáàdà gbogbo tí àtúbà òfin gbà wá níbi tó tọ̀ kò dẹni sáàpìtì àkọlọ́wọ́ lọ́ba ìṣọ̀lá irú rẹ̀ nìyí tá a tún fúnra wà yìí pé wà nínú lọ́ha wọn náà tún kiri kù bí ìṣe ìhà yẹgbẹ́ ẹ máa ti kọ́hún nìkan tótó ẹ gbọ́dọ̀ fi nǹkan kan wérò fún un. ńgbà tó lọ́wọ́ wá sọ́mọ́ ọlọ́run tó tẹ̀wọ́n tó wá nílò àìdé ní ìsúpáànà ó bẹ̀rẹ̀ wọ ọmọ ẹ̀dá. lẹ́yìn ìgbà tọ́lọ́run bá fẹ́ kó fẹ́ sọ wọ ọmọ ẹ̀dá kò ló bẹ́ẹ̀ mọ ìbáàdà. ó fi hàn pé tó bá fẹ́ kó bí ẹ̀mí bọ̀ tó bá lọ ṣe tó jọ ọmọjọ ṣe fún ọtí pé wọ ọ̀tọ̀lọ́run fún. ìsúpáànà lọ́lọ́run pé tiẹ̀. báyìí lọ́lọ́run tó fún mi nínú sọ́rọ́ وقد ربك ألا تعبدوا إلا إياه nígbà tó lọ́n fẹ́ sọ tẹ ìbáàdà ló lò fúnra rẹ̀ ọlọ́run ti ṣe lófin ó ti parí ẹ̀ pé ẹ gbọ́dọ̀ ti nù kankan àyà àbòwọ̀n ọlọ́run ẹlòmíràn wa lẹ́tọ̀ lọ́dọ̀ yín ẹ̀tọ́ ti kálukú ká mọ̀ ẹ̀tọ́ ọlọ́run ìbáàdà ni wọ́n ti lè wà lẹ́yìn ìbáàdà ẹ̀tọ́ táwọn òbí kí ni tiwọn ìbáàdà ni ọjọ́ tá a bá wá rẹ́ nìkan lónìí tó ẹgbẹ́ tó ń ṣe fáwọn òbí ẹ̀ ń jọ mọ́jọ sí i ẹ̀yọ́ ti dáadáa sí wọn ni ilé ìtọ́fẹ́ fún wọn yóò wọn lẹ́fẹ́. ẹ̀rí tábà wọ́n yàtá bọ́kà fúnra ń sọ́tù níta ọlọ́dẹ̀ tó wá ń tún àwọn ẹ̀tọ́ mi tó wà bèbè ní kúrò bá ẹ̀rí àwọn tí wọ́n tún mọ yín. mo mọ̀ pé ní bọ́lọ̀ ti tẹ̀tọ́ ti ọlọ́run ló tọ́ táwọn èèyàn. ṣùgbọ́n ìlú ọlọ́run ti síwájú èwo ló tóbi jù òun ọmọnìyàn pé báyìí kò dé pẹ́ẹ́bí báyìí kò dé para báyìí kò dé fọ́mọ orúkẹ̀ bẹ́ẹ̀ tó ní í ṣe pẹ̀lú ìjọsìn o ọlọ́run bá sánà wá sáálá òun nìkan náà lónìí. bákan náà lọ́wọ́ sọ fún wa ní ààyè ní ìyá ayọ̀ àná ẹ̀yìn tẹ̀ ẹ̀gbọ́n náà wà gbọ́ òyìnbó ló bá kùn ẹ̀sìn lọ́wọ́ ọba yìí alẹ́bí ìkọlákọ̀kùn ọba tó dá yín wàlẹ́bí ìrẹ̀lẹ̀ kọ́mìnìkùn àtàwọn tẹ́tí lòlù àṣewájú yín làándàkùn tàtàkù ilé ìlú ìdí ẹ̀rí payà ọlọ́run ó bẹ̀rẹ̀ pé gbogbo àwọn tí wọ́n ti fi para wọn léyìí tí ò ti lọ́run tí olùkọ́ kan wọn bá mọ ẹni kéèyàn ọlọ́run ayé àìsí yẹn pé nínú òòlì ní bẹ̀rù ọlọ́run àti kó dékè ní òòlì lọ́wọ́ ọlọ́run tẹ̀lé wá ń sọ àwọn ẹ̀kẹ́ ibi ibi tọ́lọ́ ṣe الذي أنزل من السماء الذي لا نقول تتقون الذي جعل الأرض فراشا والسماء بناء ẹni tó ṣe gbogbo nǹkan wọ̀nyí olówó lẹ́tọ̀ọ́ sí jọ́sìn tó tẹ́lẹ̀ fẹ́rẹ́fẹ́ fún yín ó mọ sọ́mọ̀lẹ́ yín lórí fàánùsàlà nílẹ̀ sàmáàlì máa hà ẹ̀rí láti sẹ́mọ̀ ló ti wá rọ̀jò fún yín fàákàràjà bíi nílẹ̀ sàmọ̀rọ̀ ní kọ̀lákùn. oríṣiríṣi nǹkan àjẹsẹ̀mí nígbàlùkù jẹ nígbàlùkù ló máa ń tó ti ìgbàláàárọ̀ yìí tó ìtú máa ń tó ìtú nìdá tó jẹ ọlọ́run ló mú jáde fún yín tẹ̀lé wa máa wọ ẹni tó mú nǹkan yìí jáde fàlà láyé ìjọ wa bá làákẹ́ ìmọ̀ ìwọ̀ tó wá kẹ́yìn náà yìí fún kẹwàá tó lọ tẹ́lẹ̀ fún mẹ̀dẹ̀rẹ̀ ọlọ́run ní yín tẹ̀mọ̀ fọlọ́run ló dáyé. tí lọ́lọ́run ti ń wa rí oní ẹni pé ní ẹ̀tọ́ yìí tẹ́ òun ni ọlọ́run. eléyìí wá lọ́lọ́run ti ráwọn àlejò ọlọ́kan wá sàlàyé fáwọn èèyàn lórílẹ̀. lọ́lọ́run ti ráwọn àlejò ọlọ́run láti fi tó ti bẹ̀rẹ̀ ebi tó dé. ìlọ́lọ́run ti ráwọn tó wá sàlàyé fáwọn èèyàn pé ìwọ tó wà lọ́rùn yìí o ẹ gbọ́dọ̀ mójútó ní ayé tẹwàá yìí onídìí tẹwàá ẹ̀sìn lọ́wọ́. ọlọ́run wọn làkọ́ ti bá áfùnà sí kúndì rúmọ̀tì rọ̀dúnla gbogbo ìjọ kọ̀ọ̀kan pátá láti gbójúṣẹ́ dìde nípa wípé kí ni alẹ́ ìrùwọ́ ọba pé káwọn èèyàn máa ti lọ́wọ́ náà ni kápọ́nà ọba níwọ̀ rẹ̀ kápọ́nà ọba lẹ́tọ̀ rẹ̀ ká má gbé ìwọ̀ ọlọ́run fún èèyàn ká sì má gbé ìwọ̀ èèyàn fọ́nà wàjúdẹ́ni mo sọ fún un lẹ́yìn náà gbogbo nǹkan táwọn èèyàn tó kó jọ sáyẹn jọ sì fún gbogbo bá ṣe wò kárí kájínà sí ọlọ́ọ̀ni tá a fi ráhùn lò òjíṣẹ́ gbogbo wọn lápapọ̀ rẹ̀ láì lẹ́yìn kankan sí eléyìí náà sì lọ sí ṣe gbogbo àwọn tó bá ríra wọn pẹ̀lú àwa la jogún àwọn àlejò ọlọ́wọ́ tó gbé àìjogún owó wọn àìjogún ilé wọn ṣùgbọ́n tí náà gbé dání òun náà lè lè rí ìjọba ọlọ́ lọ́gbọ̀dọ̀ jẹ́ lánàá gbogbo olùpèpè a ti gbọ́dọ̀ lo ẹ̀kọ́ wọn bó tẹ̀lé lẹ́nu Al-Qur'an Al-Karim tóni lẹ́ súnà nínú Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rí nínú ayàbá kàfúnra wa lọ́sọ́ọ̀bù Isra yìí àti sọ́ọ̀bù nìta ńgbà tó lọ́wọ́ fẹ́ sọ àwọn wọ̀nyí fún wa ìwọ̀ ọ̀sọ̀ náà ló wọ́ ọlọ́pàá ti sọ̀rọ̀ pa ẹrú rẹ̀ ti ṣe lukman tọ́lọ̀ ń fi ròyìn pé ní akú ní ọgbà àti ara ọgbọ́n náà ni wọ́n ti fi ṣe èyí màhálì kéèyàn gbé nǹkan tí wọ̀ kó gbé síbi tó yẹ lukman ẹni tọ́lọ̀ ń àti òye tọ́lọ̀ ń fi ròyìn ẹ̀ tí ó bẹ̀rẹ̀ wá àti ẹ̀kọ́ ó ní ìyàwó náà lè ìnà ṣíríkà làbọ̀nà mọ̀nà àbíyìn torí pé bọ́tẹ́ wọn ni àbòsí tó tó òdí olórí rẹ̀ oríṣiríṣi àbòsí là ń rí báyìí ètò àbòsí ni ṣùgbọ́n yìí tó jẹ́ ìwọ ọtọ lọ́n táwọn èèyàn òkun kọ́ táwọn èèyàn rí lábòsí tó máa bẹ̀rẹ̀ sí bí wọ́n yẹnu kọ̀ọ̀kan láàrin sáǹsì láwùjọ wa yìí tó ní gbọ́dọ̀ tani sábòsí jù àyàn ní tèrè àwọn olóṣèlú wa ní nítorí pé ọ̀rọ̀ fún ọ ní náà tómi. ìyẹn náà lè jẹ́ apá kan ní ààbò yìí ṣùgbọ́n ètò lori bẹ́ẹ̀ lọ ṣẹlẹ̀ lórílẹ̀ ẹni tí ń pe nǹkan ní nílẹ̀ yìí tọ́lọ́ ẹni tí ń rí yíká ọ̀sán yíká oṣù nílẹ̀ yìí tọ́lọ́ ẹni tí ń ògiri nílẹ̀ yìí tọ́lọ́ sẹ́yìn lọ tó gbájúẹ̀ tó wá ń lu gbájúẹ̀ fún yẹn lọ lọ yẹn tètè sọ pé wọ́n àti mo fẹ́ fún ọmọ yìí mo fẹ́ sọ àwọn kan fún ṣùgbọ́n ètò ní ẹgbẹ́ ìlú tó ọ̀gbọ́dọ̀ ti ṣe rárá òun náà ní pé má dédé ẹbọ pẹ̀lú ìmọ̀ ṣíríkà làbọ́dọ̀ mi nàbí tábà ń wá àwọn àbòsí tó wà lórílẹ̀ yìí tó tóbi yóò sí gbogbo òun náà ní kéèyàn gbé wọ ọlọ́run olóògbé fẹ́ da ọlọ́run lẹ́yìn ìgbà yìí ló wá ń sọ pé tọ̀ ọlọ́run wa ni ọ̀sẹ̀ dáadáa táwọn òbí

ẹ wá bọ̀rọ̀ ìwọ̀ ọ̀tọ̀ náà ti ṣe tàwọn fún ìbílẹ̀ ẹ lọ yanjú nǹkan mi tàbí tó kún ìdìbò bá lọ kó lókè mi ẹnìkan yẹn wá yẹ púpọ̀ àbáwá fẹ́ gba wọn tiwa ṣùgbọ́n ẹgbẹ́ wo là ń pèpè sí wọ ọ̀tọ̀ náà. ìbọn wa tùwá náà tààlà tó fi rìn lùkùmọ́nù ọlọ́run fi ọgbọ́n àti òye òye gbé wọ ọ̀tọ̀ náà sáyẹ ìwọ̀ ọ̀tọ̀ náà yẹ torí pé gbogbo wọ̀ yókù tí lukumanu sọ fọ́mọ rẹ̀ yìí tí ìyẹn bá kú díẹ̀ káàtó tí wọ́n tọ́ lọ́n bá dé ìyẹn ti lè rọ́lẹ̀ lọ ṣùgbọ́n tí wọ́n tọ́ lọ́n ti ń ṣèjọ́sìn ọlọ́run bá rálẹ̀ kò sí fún ẹ̀mẹ́ kó gbàmọ́ àjọ ọlọ́run ìyẹn lọ́nà tó wá pọ̀ nínú nà ilà mà ánìlú mi nà ámẹ́lí fàjà ànáwó bàbá àmùkúrọ̀ àwọn kẹfẹ́rí pẹ̀lú báwọn náà kó wọ̀ fẹ́lẹ̀ mi ẹlòmíì dádúgbò tó ti yẹn dáadáa ló wà kẹfẹ́rí sí tó ti yẹn dáadáa sí yẹn ẹlòmíì wá ayé tutù ní kébèrè lè ṣùgbọ́n tọ́lọ́run tí òfin níwọ̀nyí gbogbo tó ní ọlọ́run lágbàdà lòun kò ní wúlò lò. ìfẹ́ pé ní ìwọ̀ yìí àgbọ̀dọ̀ ti ṣe nira òun ni tí ọlọ́ba fana wa tààlà tó torí rẹ̀ dá wa káwá ọlọ́run ba lọ́kàn lọ́ba táàmù ẹjọ́ nìkan. ọlọ́ba fana wa tààlà ló sọ́ọ̀tù báyìí náà ó ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún wa nípa àwọn áàlì kìtààbù. ọlọ́run wa máa ń mìíràn àfàwọn aláṣẹ kẹkẹ ìlà ìyà àbúlò lọ́ha dùpẹ́ kan wá sí lọ́n lọ sábà fi sí lọ́n yìí mọ̀kùlìsí ìmẹ̀lá òdì kájẹ kẹsì yìí máa ń torí tọ́lọ̀ kámá da nǹkan kẹ́kọ̀ọ́ mọ́ tó tẹ́ tó bá ti da nǹkan kẹ́kọ̀ọ́ mí pọ̀mọ́ náà nígbà lọ́wọ́ oríṣiríṣi wọ̀ lájọ ní láàrin ara wa táwa náà mọ̀ tẹ́gbẹ́dẹ́lẹ́ ìṣe níwọ̀nyí lẹ́yìn náà ní tọ́ọ̀tì fún gbogbo wọn òun náà ni wọ́n dáadáa tìkẹ́lẹ́ tìkan lọ tòbí lè ti tẹ́lẹ̀ mí lọ tàládùúgbò tó súnmọ́ ẹlẹ́dì tó jìnà sí ẹ lọ ṣùgbọ́n ìwọ tìkan tó yẹ pé kò sẹ́ni tó ní tá a gbọ́dọ̀ tí èèyàn méjì ò gbọ́dọ̀ ní òun náà ni ìwọ ọmọ náà ń ṣe ìbáàdà. anábìá muhammed asọ́lá nínú hadith kudusi oní ọlọ́run sánà àtàrà sọ pé ana agina ṣùrọ̀kárí àdìṣirikì. inú owó rọrùn kọjá pé àwọn tán máa ń ní olùbákẹ́gbẹ́ olùkágbẹ́ láàrin ara wọn ní kọjá pé olùbákẹ́gbẹ́ ìwọ ọ̀tẹ̀ ní èmi nìkan mo dání yẹ̀rọ mi lọ́wọ́ tó mo fi sí ìlera òdì ìwọ ń ṣe ìjọsìn ẹ nǹkan mi èmi nìkan mo mi ẹni ni ẹni tó bá èyíkéyìí ọ̀nà wo tuntun ọ̀nà tọ̀lọ́ ni ọtí tọ̀wá fún mi ọlọ́ hajj ni gbogbo iṣẹ́ tí yẹn bá wù ló ṣe ọlọ́ọ̀ni tó bá ṣiṣẹ́ kan aṣọ kàmá ń yà fi ìbẹ́ ìrì bó ti ṣe ń torí tèmi ló ṣe ń torí tẹlómi kàràtú àṣẹrìkà ìyẹn pé màá fi ilẹ̀ fẹ́ni tó fi ilé ẹ̀ ṣe kẹ́yìn yẹn máa pẹ́lẹ́ pẹ́ ó fi ẹgbẹ́ ìwọ̀ ìbádà yìí ọlọ́ọ̀ni kan lómi ìyẹn lọ́lọ́run sọ pé ní níta apá wọn láti ẹ̀dẹ̀ tọ́wọ́ wá ń sin náà yìí kó jẹ́ nítorí tọlọ́run nìkan ká má pa nǹkan ní ìfọ̀mọ́. bákan náà sáà ní ọba tó wọ nínú sọ́ọ̀tù pàṣẹ ha ọlọ́ni ìyá kàná àbúdú wá ìyá kàná sàáyìn ẹ̀rírẹ́ nìkan láàmà ẹjọ́sìn fún ọ̀dọ̀ rẹ̀ láti máa wáyé rẹ̀ lọ́wọ́ kí ìtumọ̀ ilé ìtumọ̀ èrè tẹ́kọ̀ọ́ làgbọ̀yé ń bẹ́ẹ̀ àwọn àbáwá ní ìjòkó kalẹ̀ yóò mọ ẹtí kíní yìí túnú lóga ètí kura nínú ẹ̀ láńpẹ́ ní òṣùlùmọ̀lẹ̀ áfìrì àbí áwìlì kọ́fìrì yẹn pé ìbáàdà o kò sí tẹ́lì kankan àyàfọ́ náà nípa àwọn àbá àmọ́ni pé tẹ̀sídì ìmọ̀ máa ń hákùrù tààhìrì ìfẹ́ bá jẹ́ ká tẹ́tẹ́ ìta bá gbé síwájú ní ológa ìta afẹ́ fi gbóyè ní pé ní nǹkan tá à ń sọ yóò ń ta àtòyè ẹ̀kọ́ nìkan ni ọlọ́run ní ìyá ká náà àbùdù ìwọ gẹ́gẹ́gẹ́ kí láàmú ẹjẹ pé náà àbùdù ìwọ nìkan láàmú ẹjẹ rò pé ìjọsìn ọlọ́run báyìí ṣe èrè òun nìkan lónìí bákan náà lọ́dún lórí lóògùn yìí kò fi fún wa ìyá àyàfà àbòlú ni èmi ti ké tuntun ní ẹgbọ́dọ̀ máa dọ́sìn fún ìjọsìn yìí lórí ìpèmí ni lórí nìkan mo kò ní jẹ́ jọ dáadáa ní ìmọ̀ jẹ́. ọjọ́ bí ìbá ti bá dáadáa rẹ̀ tó ń jọ́sìn bá àtàyè máa rò láwùjọ pé dáadáa ní í ṣe ẹni aburú níwájú ọlọ́ ẹni aburú ni ẹni níta wá ń pè ní ìjọsìn tó fẹ̀ ni. ṣùgbọ́n ká lọ bí ìjọsìn káwọ apá kejì ń bi sáré níbi sọ̀rọ̀ yìí fún wa níbi hadith mu'adh jabal ànábi ni wọn ọlọ́run ní ká máa jọ́sìn fọlọ́run nìkan wọn là àtúnṣe ikú bí ìṣe ìhà ká má ṣe kẹ́ni ká má mẹ́rọ pẹ̀lú ọlọ́run. àkọ́kọ́ sẹ́ni máa ká máa jọ́sìn fọlọ́run nìkan ó ti kó sínú pé ká má mẹ́rọ pẹ̀lú ọlọ́run ká má mọ̀rọ̀ ogún pẹ̀lú rẹ̀ ọlọ́sẹ̀ tó wá sọ yá náà sọ pé ẹ má mọ̀rọ̀ ogún pẹ̀lú mi ó yẹ kó gbogbo kẹ́tẹ́ bá dà ọmọ lọ ọlọ́run kò ní gbà. torí pé ìwọ̀ yìí wọ́n ti ihe ìyẹn ló pàdé pé ní ìmọ̀ ẹsẹ̀ wọ́n fi tóbi lórílẹ̀ tí ò ti tóbi ọlọ́run ló ti fi ọ̀rọ̀ ìwọ̀ ti ẹ̀ bá ìyẹn ṣeré rárá ìkànnì sàhábà ó ní kéèyàn bá rí tóun bá rí obìnrin ìyẹn kan lára tó ń bá rí ni àbó ń bá ṣe kí àdéhùn ẹ̀ mẹ́jọ jọ ní lójú ogun sáàdù yìí èmi gan ẹjọ ogun tó bá wọn. ẹ wá rí èmi àti sáàdù àwọn àjòwò tọ́lọ̀ àtúndé ogun tọ́lọ̀ ara ogun tọ́lọ̀ ni pé ní òkè ká mú nǹkan ní pẹ̀lú ìyẹn ló fi ṣe ẹbọ léwọ̀ fún wa tí ìbá ti wá ti wọ ọtọ lọ́run yóò mọ̀ mú nǹkan nítọ̀ nígbà tí pèlè lọ ètò ètò fúyẹ ni pèlè pé ní ọ̀pọ̀lọpọ̀ òkàkún ọlọ́ba fúnà àtàlà tó lè ba àyè wa kó tilẹ̀ máa jẹ́ ìjẹ́rùbà fún wa àwọn ẹ̀tọ́ fẹ́rẹ̀ jù nínú àwọn ẹ̀rọ ọlọ́run àwọn àlẹ́bí ọlọ́run ọlọ́run ti bá wọn ṣeré. sábàbọ̀ sọ́tùtù rẹ̀ àyà fifty five ọlọ́run tó fọ́nà bá muhammed sọ̀rọ̀ sọ́dá pé làyín àwọn àkọ́dé àwọn àyìnbẹ̀ ilé àti rẹ́ńsẹ̀ tiẹ̀ oúnjẹ wọn nìkan wà ilẹ̀ lẹ́nu ilẹ̀ mi nǹkan mi lè àtàwọn ẹ̀tọ́ ti ṣíwájú rẹ̀ ìrẹ̀ Muhammad àfirẹ́tẹ́ tiẹ̀ àtẹ̀tẹ́ ti ṣíwájú rẹ̀ kí la sọ fún ọ làdí ní àṣọrọ àtọ́ba lọ yàgbẹ́rẹ́ ìdí ẹbọ tọ́ba lọ rọ́dọ̀ ẹbọ làyà ìpàtọ́ nà amadu gbogbo tó ń kà fún iṣẹ́ ti bàjẹ́. pàlàtàkùn lẹ́nu ẹ̀mí rẹ̀ kọ̀ọ̀kìnrin àkọ́kọ́ àwọn sàwùkì dáàtì lọ́rọ̀ tó ń fi nǹkan yé ní ilẹ̀ bá débi pé àlọ́ ọ̀gbọ́dọ̀ débi ẹ̀ balẹ̀lá àbáàmú wákòmí rẹ̀ ṣàkiri ọlọ́run nìkan ni ọmọ ẹ̀sìn o kò dẹ́rù àwọn ọlọ́run tó wọ̀ ní ọlọ́run. ọlọ́run tó lé ipá lè fi tí kò lè jẹ́ kó máa jẹ́ kọ̀ọ̀kan ní àtẹ̀yìn o ọlọ́run máa fi apẹ́kọ̀ọ́ ṣèwọ́n nìkan o wáyé lẹ́nu ẹ̀ tabatu rẹ nítorí àtúlà àná àná àyà eight eight ọlọ́run tó ń sọ ìtọ́jọ báyìí bẹ̀rẹ̀ ọlọ́run ti dárúkọ àwọn ànábì ọlọ́run ló pọ̀ ọlọ́run á ní wà láwọn aṣèrọ̀kù ẹni gbogbo ẹni tó dápọ̀ yìí náà káyipẹ́ lọ dẹ́gbọ́n ní tàyè àbàkọ́nà alimu màkánù ìjà àmàlẹ́ òru gbogbo tí wọ́n ṣe pátá yóò di nǹkan gbàgbẹ́ gbogbo tí wọ́n ṣe pátá yóò di tọ́lọ̀ onígbàmọ́ lọ́wọ́ wọn ó fi hàn pé ní ẹ̀bọ ṣíṣe òróòró lójú òróòró gan lọ kí máa ń bẹ̀rẹ̀ jẹ́ torí pé tó òrò bá bọ́ tẹ́lẹ̀ ọ̀sìn lé dọ́gbẹ́tì tó ọ̀bá ti kó ìlera rẹ̀ ṣùgbọ́n tó bọ́ bá bọ́ sínú iṣẹ́ ìyẹn ẹ̀tọ́ ọkọ náà kó lè máa yọ pátá dáadáa torí ẹ̀bọ ẹ̀bọ tá à ń sọ àyè ògbọ́yé ẹ̀tọ́ ọkọ náà tí ẹ bá lọ fún ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá rẹ̀ tí wọ́n bá lọ ṣẹlẹ̀ sí ìyẹn ìṣẹ̀lẹ̀ ń bàjẹ́ iṣẹ́ rẹ̀ gbogbo tó tó ń kà fún ni ó bàjẹ́ nínú tí ó ti fa owó lórílẹ̀ ni ànílò Ibrahim alayhi salam kí ni tó sọ ni rọ́pò ìdílébù ni ọlọ́run bá gbé mi jìnà sí bàbá níyà àtàwọn ọmọ mi àná àbúdà àfúnà níbi títí òwúta. ìnáwó náà abúlé àti àkẹ́tẹ́ ọ̀mìnà náà ìmọ̀ ẹ̀sìn òwúta yìí ìmọ̀ mú nǹkan mi pẹ̀lọ́lọ́ ìmọ̀ tẹ̀tọ́ ọlọ́run báwọn nǹkan mi nínú tó máa ń sọ ní lórílẹ̀ ní o àti ká tọ́ra fún àti ká yàgò fún. tó bá rí báyìí ká mọ̀ pé ìwọ ọlọ́run ní ká wá yọ ọ̀dùn fún ká sì máa mú nǹkan mi pẹ̀lọ́lọ́ nínú àwọn ìjọ tí a ẹ̀rí kí wọ́n á lè jọ sí gan sábà tó béèrè ilé lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwùjọ oríṣiríṣi ní táwọn èèyàn mọ̀ ẹ̀tọ́. àwọn àbá sàlàyé tí ń jẹ́jọ́ ti fún wa. torí pé ní ẹlòmí òun ń fọ náà níwọ̀ rẹ̀ ni ṣùgbọ́n ó tún ń tako ìwọ̀ náà bá ní. àbíkájọ ohun tó ń jẹ́jọ́ sì gẹ̀rẹ́ náà yé. àwọn àbá mi àgbẹ̀rù gudu pé àwọn ìkàbá ẹni jẹ́jọ́ sì wọn àtàlàyé ẹ̀ ní sókí àwọn míì àtúnṣe ìfọ́sí wẹ́wẹ́. àmì sára ẹ̀sẹ̀ ni nínú tó jẹ́jọ́ sí ní gáyà tó tàbá gbèlè nìlá kọ́ọ̀rẹ́ra àlẹ́ ńlẹ̀ pátápátá fọlọ́ọ̀ba gẹ́gẹ́ bó lọ́ọ́ ṣe fẹ́. wàgáyà tó lè fún kọ́ọ̀sì nífẹ̀ẹ́ ìṣètò ọlọ́run torí pé ìfẹ́ nínú tá a tó fi ń ṣe náà ni ọlọ́run àbẹ́yẹn fọyẹ̀tẹ́kùtù mi dúni láyà dáadáa ó wà náà àwọn èèyàn tẹ́sí nǹkan mi nílẹ̀ yẹn tọ́lọ́ yòṣùpù náà kàkóso là á nífẹ̀ẹ́ wọn jọjọ tó bẹ́ẹ̀ kù fẹ́ tọ́lọ́ lọ ọlọ́ni wà lẹ́bí náà á mọ̀ ní ṣùgbọ́n ẹ̀sán mọ̀ wọ́ tọ́lọ́ wọn wa fẹ́ẹ́ ti wọ́ tọ́lọ́ àṣàjọ ló gbàdé là àwọn ọjọ́ lẹ́bí tẹ ọlọ́run wa jù àwọn ti yẹn rí ṣùgbọ́n ẹgbẹ́ wa ti lè tọ́lọ́ kódà báwa fojú èèyàn gidi wo ọlọ́wà sọ́nà àtàrà ń bá wa sọ̀rọ̀ ní sọ́ọ̀tù hajj ayàtà tó wà ọlọ́wà ni wà máa yóò ṣeré ti gbogbo ẹnikẹ́ni tó bá ṣe bọ lórílẹ̀ tí ò fọ́lọ́ lẹ́tọ́ ẹ̀ tó gbẹ́tọ̀ ọlọ́run fẹ́ dà fàkà ánàmà báwọn tó wà lókè tẹ́lẹ̀ gbogbo ń kojẹ́ anamọ kábọ̀ mi lọ sàmà nígbà kó ti jábọ́ lálókè ni kò jẹ́ kẹ̀kẹ́ wájú ọlọ́wọ́ bá kò wá jábọ́ lásán o pàtà tọ́pù òtọ́ yìí bó ti jábọ́ làwọn ẹ̀yẹ báyìí àwọn ẹ̀yẹ bẹ̀rẹ̀ bí yọ ojú ẹ̀ yọ etí ẹ̀ ẹ̀ sàmẹ́lẹ̀ jakajaka bẹ́ẹ̀ ni wẹ́ni bẹ́ẹ̀ ni wájú ọlọ́ àwùjọ àwọn òbí rírù mi mẹkáàní tẹ̀sík ẹ̀rí àbí afẹ́fẹ́ tó ní agbọ́dọ̀ tuntun ọlọ́run ọlọ́run sọ fún anú àwọn kèfèrí lẹ́yìn lẹ́yìn náà káfàrọ̀ mi àlè kìtà wà ní mùsùlùmí àwọn tẹ́sẹ̀ kèfèrí tí wọ́n fọ́nà lẹ́fẹ̀ẹ́ àwọn àlè kìtà ní yẹ̀wúdí àbínà tọ́rọ́ wà ní mùsùlùmí àbáwọn ọgbọ́dún ọ̀pẹ́ tàbá fẹ́ sàlàyé wọn nípa tí wẹ́wẹ́ làákú yẹjú ẹ̀ báyìí wọn ẹlẹ́fọn gbogbo wọn. ayé àyè láwùjọ àwọn èèyàn sọ pé ní ẹ àwọn èèyàn náà ń sin náà àwọn táwọn èèyàn mọ̀ pẹ́lẹ́bọ ni àwọn wọ́n máa ń kéde rí làwọn bọ́dí bọ̀pẹ̀ ọlọ́run náà kéde rí onírànrẹ́ ni wọ́n alùpùpù kìtàlù wà nù wọn pariwo ṣìrìkìn àtàwọn bọ́dí bọ̀pẹ̀ iná ìjà ànàmọ̀ kọ́ọ̀lì yìí nà bí ha ẹ̀yìn inú lẹ́nẹ́ra ọlọ́run àlùdá ìtàgó ṣàròyìn bàríyà tó bá ń wẹ́ni tó dúdú jù lórílẹ̀ ẹ̀mọ́wẹ́ ẹni tí òkọ́ lọ lẹ́nu ẹ̀. ẹni bá ń burú jù ọ̀rọ̀ ẹni mọ́tò àwọn yẹ̀wùdí àti nàìjọ́rọ́ ẹni tí òkọ́ ti bọ́ lọ lẹ́nu ẹ̀ ká làwọn ẹlẹ́dẹ́. sẹ́wọ̀n olùbàdí ìyá ẹni aburú ni wọ́n. tó bá yẹ náwó àjọwọ́ ọ̀mọ̀túnmọ̀ táwa ti mẹ́. gẹ́gẹ́ bí iná ń tọ́ fún àwa yìí ìfẹ́ tó yẹ kẹ́lí bọ́ọ̀lù wọn lọ gbé bẹ́ẹ̀ dẹ́. ìrọ́bọ̀ bàbá ẹ̀ ẹ̀rí gbogbo eléyìí ìdí máa ń sọ ní ibi èèyàn bí kẹ́nìkan wa máa tàn wá nípa àìmọye ẹlòmíì tó dá nù wọn gbogbo ẹni tí ò bá ti kọ́ lọ lẹ́sẹ̀ tó bá fún ọ lẹ́sẹ̀ ọ̀tẹ̀ mẹ́rin yẹ kó dáa mọ́tò kọ́kọ́ mọ́ pẹ̀ lẹ́sẹ̀ mọ́ o ọkùn mi lẹ́sẹ̀ fún ẹsẹ̀ ọlọ́ba àdókè ìdùnnú ẹ̀rẹ́ tẹ́ ń tó dá wa o tẹ fún oúnjẹ ẹ̀bí ṣùgbọ́n bàbá ti lẹ́sọ̀ tiwa ìfọ́ àtàlẹ́yẹ ló dá lóore bóyá jọ ń tajà bóyá jọ jọ rẹ̀ bóyá jọ ń gbé bóyá jọ jọ máa lú bẹ́ẹ̀ tó jẹ́ pé lè tán kọ́. bákan náà gáyà tó ká o a tún gbọdọ̀ nípa ayé ọlọ́run ọba mẹ́tẹ̀ẹ̀ta gbọdọ̀ pé síbi ìjọsìn ká tó lè mọ níjọsìn gáyà tó lè tọ́ ọgbọ́dọ̀ sí náà pẹ̀lú fẹ́ẹ́ náà wàá fi sẹ́yìn ìkẹjọ́sìn rẹ o gẹ́gẹ́ bí àwọn ìwòrò àwọn onífúnfí àbí mo kàn jọ́sìn fọ́lọ́ náà ní pé mo nífẹ̀ẹ́ rẹ̀ bákan náà mo gẹ́gẹ́ bí ìsìnkú àwọn kàwáàdìjì táwọn ọmọ bẹ̀rù ká wọ́n ti mọ ọtí mọ̀kọ́nà ń bá o káwọn nìkan ìbẹ̀rù nítorí kí ni tọ́lẹ́ ti ní lánàá tẹ pé táwọn kan bá ti rán gbogbo ẹ̀jẹ̀ lẹ́sẹ̀ ńlá ìbẹ̀rù nìkan máa fi ń jọ́sìn fọlọ́ bákan náà ẹ̀rí ta náà àdúgbò bá ti di tó ọlọ́run ní àwọn ẹni ọlọ́run yẹn dẹ̀rú nẹ̀nẹ̀ ọ̀rọ̀ bá báyìí wà ó bàbá ni tàtọ́ lọ́run yẹn àwọn ànábì ọlọ́run. ìyẹn pé pẹ̀lú ojú kòkòrò sáré ń ṣe àgbẹ̀lẹ̀ nǹkan lọ́dọ̀ wa náà ti ń sìn wá ṣùgbọ́n àgbára nílé pé ní ètò ọ̀gá ah, àlìjẹ́nà mi ní wúlò ọ̀nà rárá. rọ́gàbàn wà rọ́gàbàn ẹni tó ń wá ní ìfẹ́ sọ́nà ọ̀gbà lọ́wọ́ wa bí wàkàlù lánàá kàṣẹ́yìn ẹ̀rí wọ́n ti tẹ̀ bá fọ́nà tẹ̀sán lòdì ẹgbẹ́ àpapọ̀lọ́. bákan náà alimami bin taymiya rahmatullahi alayhi nínú àwọn sàárì ìfútáwọn fún ìbádà tó ti pọ́pùlà láàrin àwọn àfẹ́sìn a ní ìbádà táwọn sọ pọ́lọ̀ nìkan ló ní yìí kẹlùmẹ́tùn jáàmìà ẹ̀rí gbọ́dọ̀ nǹkan ni ṣùgbọ́n tó kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan sínú ìtumọ̀ ẹni tó bá ti wọ́n bẹ́ẹ̀ ní ìbádà ọtí ọ̀pẹ́ sẹ́ńtọ̀ ẹni tó fẹ̀ ni. اسم جامع لما يحب الله ويرضاه yẹtọ gbogbo ntọlọ ọba ti di mbẹ tó sì yọrọ sí mìíràn àtọwá ìwà ọrụ àwọn ọ̀rọ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ ni gbogbo ilé ìlàfin ìlọrin là ń mọ̀ ní ìjọsìn lè wá ní ọkàn wa ẹ̀yìn àwọn ìbádà kan wà ní ọkàn wa mọ́lòtọ́ kan nìkan kọ́ wa lọ́ba ti ní ìbádà lọ́sàn tó bá ti wà lọ́sàn rẹ̀ tó bá ti lé yàrá lè náà pè ní múrídìdì àwọn múrídìà àwọn náà ti rọ̀ jáwó nìkan ti lọ́wọ́ ìlú náà mi ní kọ́kọ́ ìyẹn bá ti omi o ọlọ́run tó ní kọ́kọ́ mọ́ náà ló ká pé ní àlè mọ̀ kọ́kọ́ tó ń tẹ́kọ̀ ọkàn tí ò bá nínú ọ̀tí ó yẹ kọ́nà ìlú lọ pé ní máa ṣe tó yẹ kó níwọ̀ ẹ̀ ó fọ́lọ̀ níwọ̀ ó dẹ̀ ń kílè bùkọ́ kẹ́ mọ́ tó lé ìlú máa jẹ́ ìdíkọ́ ẹ̀sán máa ń fún nǹkan báyìí dání tabarẹ́ nìkan tó nínú gbọ̀dọ̀ sẹ́yìn ló wá fún ẹ̀sùn tọ́kẹ̀yọ láti mọ́ tọ́kẹ̀yọ bá mọ́ tí ò bá ní dọ̀tí ìbáde àtọkàn wà gẹ́gẹ́ bí tàwa kúrò ìgbára lọ́nà àtọ́kùwa ẹ̀rìn ìbáyọ̀ ọlọ́run àlàkàṣìyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó yẹ ká ti fọ́ lọ. bákan náà àwọn ìbáàdà àtẹnuwà táàṣì táàṣì kọ́nà lẹ́tọ̀ọ́ rẹ̀ ara lọ́ba bí àwọn èèyàn pé kí ní jẹ́ bàdà ní kákìrún rẹ̀ ni wọ́n ti jọ́ ti fọ́lọ́ ní títà ń kírun lọ́ba introduce nǹkan mí ní wọ́n ọlọ́fẹ́ ló dà kò lé tó bá ti ní títà ń kírun tó bá ti kírun yẹn kó ti fọ́lọ́ ní wọ́n rẹ̀ pinnu. àwọn ẹgbẹ́ ìjọ sì ní nǹkan ọlọ́ba fọ́nà wọn tala ti kárí ìjọba pé kóòlì ìnà sọ̀lá àti sọ̀rọ̀ pé irun mi wọn ló ti àti gbogbo ọjọ́ sí mi pàápàá jùlọ ìdú ìtì ìgbóni ìtì ìdúni wàmà yáàyà yóò tẹ̀ tabako tí gbogbo ìtẹ̀mí wa pépé wọ̀kọ̀ báwọn kọ́ ló ń lọ wá ẹjọ́ tòkó lórí rẹ̀ ó yẹ kọ́ pé ìjọsìn yẹn ó kárí gbogbo ibi tó bá wà. mẹ́tẹ̀ẹ̀dì bísíǹnẹ́sì yẹn kò mọ ẹsẹ̀ tọ́lọ̀ wò mẹ́tẹ́ńtì wọ ọlọ́run tó ṣe ìtakùtọ̀ lọ́wọ́ ọlọ́run fẹ́ nǹkan báyìí gbọ́dọ̀ ah, bírèèdì la fi ń tajà fẹ́ẹ́ ta àfiṣe tọ́lọ́

wà màmá àti ṣùgbọ́n láti kú agbọ́dọ̀ kú lórí bá ń gbọ́dọ̀ ní wọ̀nyí náà ní láyé rabbil alamin o gbọ́dọ̀ jẹ́ nítorí ìtọ́lọ́wọ́ bá fẹ́ẹ́ láàrin ẹ̀rí kàlà ìgbà tí ò ní gbàgbéjì kò lábùdó kò lábùjọ. ọlọ́wọ́ arígbádẹ́ ní ìsọ̀kọ́ wà ní záàlì kà ò mérì ìtọ́lọ́ pàmí láti ẹ̀rí o mo gbọ́dọ̀ lu gbé sí ayé mi rè o gbọ́dọ̀ kọ́mọ lẹ́tọ̀ọ́ rẹ̀ ní o ìrètí ìtọ́lọ́ pàdé mi tába jọmọ lẹ́yìn ànẹ́bí ayẹ́kọ́ di àṣẹ lórí tiwa náà wàhánà awọ́ọ̀lì mùsùlùmí yìí sílẹ̀ ẹni àkọ́kọ́ àwọn mùsùlùmí tí ó jẹ́ pé nǹkan ọ̀rọ̀ bá pè tí ó bá bàá. obìnrin tó ní ìwọ ọ̀dọ́ ọlọ́run gbogbo ta bá ọ̀gbọ̀dọ̀ mọ wa pẹ̀lú wa a gbọ́dọ̀ dápọ̀ mọ́wọ́ ṣèyàn ẹ̀rù tọ́ba wọlé mi ìwọ̀ yìí tó kún kò tọ́pọ̀ lọ́pọ̀ àwọn ènìyàn tí wọ́n ti ẹ̀ mọ́ ìyẹn ló pàdé pé ní àárẹ̀ lòmí tí ó máa pera rẹ̀ ń mùsùlùmí láti tó ní orò òdílé kan wà àbí kó lọ gbé kinní kan síbì kan àbí kó mú ọkà bàbà kó lọ dà lórí ta gbogbo eléyìí ní í lára mùsùlùmí tó ti pera rẹ̀ ní mùsùlùmí òdodo sabati wo na hadith bin Mas'ud radiyallahu anhu oni anabi Muhammad sallam an bilere o bi anabi lere pe ẹsẹ wo ti ẹ ló tóbi jù anabi da an kọjá ala lillahi ní dání wọn wà kọlákọ kọ wò tuntun kọ dùnú nǹkan míì kọ máa jọ́sìn fún nídẹ̀yìn tọ́lọ́ wọn wà kọlákọ tọ́jú mọ̀ bọ́lọ̀ ló dẹ nínú tó tóbi jù lẹ́sẹ̀ mi ṣùgbọ́n àwọn èèyàn ọlọ́run látara tọ́wọ̀ yìí pamọ́ sí wọn. kábọ̀ yìí tó pọ́pùlà láàrin wa wọ́n ní dùn áà kápẹ́ ọlọ́run ọba torí kò ló dá wa òun ló ti mọ ẹbí ìṣẹ̀lẹ̀ sí wa ọlọ́run náà mọ ìlú ní ìbùdó tọ́rọ ìrìnàjò à ẹni tára ni tó bá pèta ni ó dá ló kò sẹ́ni tí ó dá ọlọ́run wa ni. ọlọ́run tó wá ní wọ́n mọ̀ yìí subhanallah àwọn ètò wa gbówó yìí fọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá tí wọ́n ṣe tí wọ́n ṣe àwọn nǹkan yìí wọ́n ti gbé wọ ọlọ́run fáwọn ẹ̀dá tẹ̀tẹ̀ oríṣiríṣi ìjọsìn lẹ́ẹ̀ máa rí tọ́pẹ̀ nǹkan míì sàwọn àkáàdé dọ̀hà mọ́tàláfin ọ̀dọ̀ àwọn ìbàdà onírànràn àdúrà méjèèjì tó wà láwọn yẹn ní ìṣẹ̀bọ lónìí dùwà òmọdéálà ọlọ́run sàánù mi ọlọ́run ṣe báyìí fún mi tó yẹ ká ṣe fọ́nà ẹ̀rí ẹlòmíì náà ń béèrè lọ́wọ́ ẹ̀. àdìgbẹ́jẹ́ báwọn ìbáàdà ní ìwé ẹlòmíì ni wọ́n ń ṣe fún ọlọ́run tó fà yín tẹ̀lé mọ̀tá àdìdàdìlá fọ́lá àtẹ́lẹ̀ ìrùmọ̀ àlọ́ọ̀lì àkàdàlì ẹ̀rí ló bá yẹ ọjọ́ tí ó ọlọ́run ọba lónìí ẹ má pè kankan ní ìfẹ̀lọ́lọ́ torí pé wọ́n ọlọ́run ní ká pè é kódà wà ní àdìsí tẹ́gbẹ́ náà mi yẹ ti àlùmọ́ ẹnikẹ́ni tí ẹ bá bẹ náà yẹ kó tọ̀ bá àlẹ́ ìyẹn ló ti dùnmọ̀ bí mi torí tẹ̀sán rẹ ni tó o bá tó tó ni tó o bá lọ lówó ọtí ìdòtò ọgbọ́dọ̀ tí kọ́lọ́ lẹ́tọ̀ rẹ torí pé ó tọ́ nílé ìwọ náà lọ ní ọlọ́ni wà bá ọ̀gbẹ́ yìí wọ́n tún lè fọkọ̀ra ẹlẹ́mìnira ọ̀gá káàdì mọ ń béèrè lọ́wọ́ ní máa ń dùn ẹni torí pẹ́tọ̀ rẹ̀ lọ́wọ́ káwá wàdúrà táwọn èèyàn ń ṣe lémi o jẹ bá dẹ́bí náà ẹ̀dẹ̀ lọ́ba àwọn sàhábà ẹ̀rì àdìsá ọkùnrin àwọn ọmọ níta ṣe o lókè làbá orúkọ ní wàhálà ṣùgbọ́n lè ṣe. àdúrà ń wa náà ṣe lé ṣé ìta àkókò ọlọ́run díẹ̀ ìta àkókò àlùjẹ̀nu díẹ̀ ni ṣé ìwọ ọlọ́run náà fúnra tó bá àwọn ọ̀sẹ̀ inú fún wa ti lé sọ fáwọn ènìyàn èèyàn gbà pé táwọn ń jẹ ibi táwọn fún àwọn ẹ̀dá mi ẹni orúkọ kórúkọ ni wọ́n wà máa pè wọ́n mọ̀ pé yẹn lé ní àwọn ọ̀rọ̀ wá níyà kan ní àwọn àti ọ̀rọ̀ wá níyà o àti tí ọ̀rọ̀ wá níyà á gbọ́dọ̀ pé nǹkan mí ìfẹ́ á gbọ́dọ̀ pé nǹkan mí. ọlọ́run àmọ̀ yẹ́ ti mìndúni láàyè lára ní aka ẹni tó bá pe nǹkan mí ẹ̀rí ọlọ́run bá níyà kọ̀tọ́ náà láàbò rẹ̀ hàn láòbí tí ó sì fi àròjàre kan fún ẹgbẹ́ kò sí ìdìbò tó ṣe fà ìdájọ́ rẹ̀ fún ọlọ́run kọ́pọ̀lọpọ̀ yóò bá pààyàn yóò ní lónìí àná ẹ̀kọ́ ni yóò kébìrì ni wọn torí pé pàdébì ní ìta á fún ìwọ ọlọ́run ẹgbẹ́ pàdébì ní ìta. ṣùgbọ́n tó bá rí mùsùlùmí náà ń pe ṣéwù kínní kan ṣéwù yóò tó lọ́wọ́ àdébì yìí sá o ó ti gbà pé mùsùlùmí lò ó. nígbà tí yẹ pé àdébì yìí sá tó jẹ́ àdébì ọlọ́run ní ó lè àbùn nínú àwọn tó ti dé pé ipò tí wọ́n fún ẹ̀ lọ́dọ̀ ọlọ́run tí ọ̀rọ̀ náà lọ́wọ́ ṣé ìgbà yẹn lẹ́nu tó wá pé kéwú rẹ̀ lọ. kùmí rọ́nà lọ ọlọ́ni wàlá yà mọ̀rọ̀ kù àǹtẹ̀tẹ̀kùn mọ̀lá ìkàtà wà nàmì yìí ní àrùbáàbà àpáyé láti ẹ̀kẹ́ máa wọ̀ mọ̀láìkà ẹ̀bí àbáwọn ànábì ọlọ́run kẹ̀mú ẹni bẹ́ẹ̀ tó máa jọ́sìn fún ilé ìtọ́ ọlọ́run àpáyé láti ẹ̀yọ́ ọlọ́run nìkan òun náà ní kẹ̀mú ẹjọ́sìn fún kátó alọ́pẹ́ ń pàlùjẹ̀ nù pẹ̀lú ìtò ní ẹ̀dá ayòlé tàbátí wà ìjọ alẹ́ ní nǹkan ìpọ̀ ọ̀mẹ́ káàkiri ẹ̀rí ọlọ́run wà ìnà òkà wà ìnà òkàlẹ̀ ìdánù wà ìnà òkàlẹ̀ ìdánù mi náà kì í nìyí yà òkú náà mi ìdánù mi náà jẹ àwọn èèyàn kan wà gbogbo ìtọ́ báwọn wá ọyẹ ká wá sọ ní àyè mẹ́lẹ̀ ọlọ́run ló yá àti tọ́lọ̀ òbí kí wọ́n ṣe wọ́n sì lè mọ́ lọ́wọ́ kódà wọn ni ọlọ́run kájọ ẹlòmí sábà ti yá aláwọ̀ yá àyáfẹ́ wọn tó bá ti gbá ti dá rẹ̀ ilé sọ̀rọ̀ pé yá aláwọ̀ ìwọ ta nìyẹn ìwọ ta ni yá alá yá àyáfẹ́ gbọ́ bákan náà ni ọlọ́run kájọ bẹ́ẹ̀ ni kò kájọ ṣùgbọ́n iwájú wo yẹn ṣe. àwọn èèyàn kan àwọn àlùjẹ ló lè máa lọ ń sákọ̀ fàfàdúró lọ́rọ̀ àkọ́ ọ̀nà méjì làwọn àbá àwọn àbá àti kíní yìí sí nípa bá àwọn àlùjẹ̀lú yìí náà wà ń gapá àwọn ìpínlẹ̀ ti tàwa náà dọ́dọ̀ subhanallah torí pé wọ́n ṣe èsì wọ̀ wọn lẹ́kùn wọn. àdúgbò ẹgbẹ́ ní àwọn nǹkan tí wọ́n ń ṣe yìí tó mú wọn kọ lọ lọ́rùn sí ó jẹ́ kọ́rọ̀ wọn burú sí wájú ọlọ́run torí pé nǹkan tó ń pè yìí wọ́n lè mímọ يدعو من دون الله من لا ìgbìláwó ńlá yọ̀bù يوم kò sẹ́ni tó kọlù tó ẹni tí ń pè nǹkan míì níbẹ̀ ìyìn tọ́lọ́ ó wá rí fún nǹkan míì níbẹ̀ ìyìn tọ́lọ́ ó ń fi nǹkan míì wá sọ níbẹ̀ ìyìn tọ́lọ́ olùkọ́lọ́ ní sọ ní ìwọ rẹ̀ ni nínú ìjọ tìtọ́ ẹ̀ká bọ́lọ̀ ni ọlọ́run kò sẹ́ni tó sọnù sí tó sọnù tó wọ́n máa ń dùn áyì nínú gàá pẹ̀lú àwọn tẹ́wọ́n pẹ̀sẹ́ wọn ẹ̀ mọ̀ báwọn ń pa wọn gbogbo ẹ̀ tẹ́ ń lọ bá odò ọ̀tún odò ọ̀tún bàbá nìkan pé àwọn kan wá ń pàdé òun lọ́dọọdún àwọn tẹ́ ń ṣe ẹ̀yọ̀ ẹ̀yọ̀ kẹ́kọ̀ọ́ mọ̀ pé ìkẹ́kẹ́ ń ṣẹlẹ̀ sọ̀kánàlá wọ́n ìgbà tó ṣe rọ̀ náà káàlù láwọn àdáhà tó bá wá dọ̀rọ̀ àwọn nǹkan tó ń pè yẹn tó lọ fún níwọ̀n tí ìfiwọ́ tọ́lọ́ tọ́lọ́ máa tọ́ ẹgbẹ́ ẹ̀yìn náà fún níwọ̀n tèmi àwọn abára wọn ìjà ń jọ náà.

a gbẹ́tọ̀ yìí fẹ́nu mí àtùmọ̀ pé níta bá wá sọ ẹlòmíì ò gbà pé ìwà sọ ni kò síbi tí ò lè wá sọ lọ o ẹ̀mẹ́ ìròyìn ìdúrà ẹ̀kọ́ kírun tẹ́ bá fọ́ kan ọwọ́ rẹ̀ bá ìwọ́tọ̀ tó ń kírun lọ́dún nílé ìmọ̀wọ́ tó ká lọ la. àwọn ẹlòmíì sọ́ọ̀bù rẹ̀ lórí mọ́ ìwọ́tọ̀ tó ń kírun ilé ọ̀tọ̀ ṣùgbọ́n ìmọ̀ wa sọ̀rọ̀ ní ọdún ọba lónìí ìyẹn lọ́wọ́ fi pàdé àwọn ọmọ sọ̀rọ̀ sọ́lá láfẹ́ pé ní kódà ọdún gírọ́bì náà sọ fún ọ pé ní mo wá sọ lọ́dọ̀ ọlọ́run níbi ààbò ẹ mo wá sọ lọ́dọ̀ ọlọ́run ọba ọba àwọn ènìyàn látẹ̀lé kódà ọdún gírọ́bì fàlàdì mo wá sọ lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀rí ọba tí ìlú àárọ̀ mi ń níbi gbogbo aburú tó dá pátápátá ní àwọn aláburú kan ní wọ́n yẹ pé àmì ò ní yẹ ká fún wọn sábọ̀ wọn ọ̀dẹ́ sábọ̀ wọn àbí kankan náà fẹ́ gbà lọ́wọ́ rẹ kò sí yẹn bẹ́ẹ̀ torí pé sábà bí ọ̀rọ̀ yìí jẹ́ wọ́n ṣe dé sálẹ́bí àmọ̀sánmọ̀sán àtúndáni kò sáré ọbẹ̀ ẹnì kẹ́kẹ́ jọ̀dọ̀ ọlọ́run lọ. bákan náà ni a ní sìgáàfà bí ìjọba dà ń bẹ́ẹ̀ lómi yóò dà ẹ̀dà ń pẹ́ sí náà ìjọ ẹni ò máa lọ bẹ́ẹ̀ sọ ọlọ́run báwọn èèyàn òtítí tí òde ti di ọjà nígbà nígbé iṣẹ́ ilé ìlú ìjọra wọn náà ọmọ ilé làwọn alábìjọ ilé àdínì subhanallah ẹ sì rí pé tó ń kírun bẹ́ẹ̀ náà àbáwọn kan náà ń lé wa àwọn kan ní ẹ̀ńtà ní lójú oorun ní ọjà ọ̀dọ̀ ọlọ́run là á máa ń dín wá ìkíde ìgbà nígbà nílọ olólè gbà wá lẹ̀ ọlọ́run tó bá nílò àmọ́ sọ̀rọ̀ tó lá lẹ́yìn tí wọ́n wọlé tó ń tó ṣẹlẹ̀ lógun bá ẹ̀yìn tẹ̀sẹ̀gì tó ń lọ́rọ̀ bá fún ẹ̀mọ̀ rẹ fi bẹ́ẹ̀ ń kígbe ìgbà méjìlá ló wá sọ́dọ̀ ọlọ́run ọba kì sọ́dọ̀ èèyàn pàtàkì àbàlákùn ó sì ṣe ní oúnjẹ pé yìí eléyìí náà nínú owó ọlọ́run tá a gbọ́dọ̀ fún bí wọ́n ti wọ́n ń kígbe ìgbàlúgbà ní lórí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí tí ń ń gbé lẹ́dà ọlọ́run kí bákan náà ni àlehàdùkù àìmọye ìbúra fi ń lọ láàrin kódà lórí iná tó gbọ́ yẹn nínú yẹn tó gbọ́ nǹkan yẹn tó ní òtòmí tó kéré ọ̀lù níwájú ọlọ́run àfihàn èèyàn yẹn ń kọ́ òun kí ló jẹ́ pẹ̀lú ọlọ́run. subhanallah ilẹ̀ bí wọ́n tó yìí kí ni ilẹ̀ wa sí ìyàtọ̀ bá wọn bẹ̀ fún kọ́ kí wọ́n ló bẹ́ẹ̀ tó subhanallah ilẹ̀ tó yẹ tó gbogbo ẹ̀ ló padà lọ. alájọbí ń gbọ́ nígbà tó alájọbí wá gbọ́ kí wọ́n ní oṣù tí. torí pé bíbọ̀ fi ń sọ̀rọ̀ ẹ̀ alájọbí ò sí ń bẹ ìtumọ̀ rẹ̀ pé òun ti ń búra náà ni. ẹlòmíì tó bá wá pọ̀ yẹn yóò tẹ̀ wá di yìí kùsì ń tẹ́lẹ̀ yẹn sọ ẹ dákun ta ló gbé ẹ̀ lọ lóhun fún yẹn nígbà méjèèjì. sẹ́ni tó sọ ní inú ọwọ́ sì jù ni pé alálẹ̀ ilẹ̀ yìí ń gbọ́ kí ìtumọ̀ alálẹ̀ ilẹ̀ yìí àwọn tọ́tẹ ìlú yẹn ló awáwò ìlú wọn ó jẹ́ àwọn bàbá wọn ẹlẹ́bọ̀ ọjọ́ àwọn bàbá yìí ti kú tó ń gbé ní ọba tí ń jẹ́ tọ́lọ́ owó yẹn yóò mọ̀ wùwà àgọ́ tó lòdì ní fura àwọn Yorùbá tó yẹ bá kú wọn àkọsí sáré rẹ̀ bí ká pọ̀ ká mọ sáré èèwọ̀ ni ẹ̀kẹ́ ìsiníkà àtàkẹ́ òun orí ooru. tí wàhálà bá tó wá dé mọ́tò lọ́rùn tó ń bọ̀ ní ìṣẹ̀lẹ̀ yìí kò lè bọ́ ọlọ́ni àbúrò tó ń gẹ̀rọ àyà òkú làwọn tẹ́ ń pè yìí gẹ̀rọ àyà ọ̀ ẹ̀ ta bẹ̀mí ọmọ yẹn ṣòro la àyà náà yóò fún un níbi láti rẹ̀ táwọn àwọn wọ́n so gbogbo eléyìí èèyàn ń gbé wọ ọlọ́run èèyàn ń gbé fún yẹn tábọ̀ lọ bí míì tí í ṣe àbábọ̀tò ìmọ̀ ẹ̀dùn nǹkan ìmọ̀ ẹ̀dùn nǹkan sọ̀kánàlá. àwọn oníṣẹ́ bá ti ṣekú ṣe tán tó bá mú mẹ́sì tọ́lọ́ tẹ́mú nǹkan mẹ́fẹ̀ lọ́nà àwọn ni káàsì ta kàyí káàsì ìwọ́ta nìyí ń kàkà tí ẹ bá ta lọ́rẹ̀ tó tọ́ ìwọ ọlọ́run ni ẹ̀rí àti pé ẹ ta lọ́rẹ̀ bídí àwọn ṣùgbọ́n tí ẹ bá ka káàsì o ó gbọdọ̀ pa ẹ̀rẹ̀ sí ẹ̀rẹ̀ tó pa ìwọ́ta ni àkókò gbogbo ẹni tó ń ṣe nísìnyí torí ẹ̀rọ ní ìlú ìwé ọ̀rọ̀ dà kó lè bàa jẹ́ lójú àkókò gbogbo ẹni tó ń ṣe nísìnyí ló ń ṣe lẹ́bọ̀ ó gbà jẹ́ fi gbájú ẹ̀ ní kó lè bàa jọ lójú ṣùgbọ́n nípínlẹ̀ ní káwọn èèyàn míì ń sà fáwọn ẹ̀dá sẹ́pà ọbẹ̀ lu ẹ̀jẹ̀ báyìí àlùjẹ̀lú mi tẹ́lu mi mú mọ́tọ́ lọ́run tó fi tọ́lọ́run síwájú fáwọn èèyàn òun ni ó rí ìfẹ́ fún nǹkan báyìí ìyẹn láti kàtíwájú pé iná sọ láti wà lóṣù àwọn afá náà wọn kalẹ̀ ẹni ní wọn ní ayé àyíkó náà ti fi jáàmù fún àwọn láàrin nǹkan méjì tó lágbára ọlọ́run sọ̀rọ̀ ọ̀run ó wá pa nǹkan pípa pọ̀ mọ́ sọ̀tánàlá kánú ọ̀pẹ́ ìdájọ́ tó ń dèrò lóde kíni eléyìí náà o bẹ́ẹ̀ ni ìdúrà tí gbogbo àná mọ̀ pàtọ́mì ìyọ̀rọ̀ píká wà ní àrò mọ̀tẹ́ pírẹ́sì méjèèjì o nígbà tó ọ̀dẹ́ kírun kẹ́lómi jọlọ́ lọ pé wọ́ọ̀tọ́ lọ́ni tó bá tẹ̀ nǹkan tó pa ń kọ́ ìgbà yẹn lọ́wọ́ abẹ́ pẹ́ni ẹgbẹ́ ṣe nǹkan nú ọjà subhanallah ẹgbẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ tó bá dàgbọ́ mẹ́ta gbogbo ọmọ nọlé àti sàdúrà àtọ̀gbẹ́ gbogbo ọmọ nọlé òkè mọ́tò sọ́ra bóyá lè bóyá lè tẹ̀jẹ́ rẹ̀ subhanallah kó lè yẹ kí bàbá àgbọn mi náà ní o tó bá wọn ṣàkóso ilé irú ilé ìmọ̀ ọkùnrin èèyàn ní wọn ọ̀dọ́ ní lọ́sẹ̀ nínú àwọn ìpayà nítorí wá jẹ́ kọkàn alikawo ìpayà ọlọ́run wàràhàbà ìwádìí fọlọ́ ẹ̀tọ́ ọlọ́run wa ni náà gbọ́dọ̀ gbé sẹ́nu mi ẹ̀gbẹ́ pé alikawo tọ̀bì yìí káwọ̀ ìpayà tó wà ní nation ni tọ́ba jàdá sí ẹ̀rẹ́sì kò tí wọ́n ti láyà tó wọ́n lóde kíní ọ̀sán tẹ́ ìfẹ́ ká bùrọ̀dá kíní ẹ̀ẹ́dẹ̀lẹ́ dúró tàkìjà látijọ́ yìí ọmọ ilé yàrá sí ilẹ̀ wa sátẹ́yìn yóò sàtẹ́yìn ọlọ́run ti fìyẹn sínú ọkàn wa. gẹ́gẹ́ yẹn ti fún kùtà sọ fúnra lẹ́ẹ̀kan á ní ti àwọn kankan. ìsìdáta náà a sọ pé ní àpẹẹrẹ alágbájá ẹni bóyá ẹnìkan ṣe kíníkà wà ìgbà wa ilé yóò fún ààyè ẹ̀sìn ẹ̀lẹ́ ẹ̀gbọ́n ni ìṣẹ̀ṣẹ̀gì ìtúnẹ̀rọ̀ ń bá fún ọlọ́run bá ní kíkà ẹ̀pẹ̀ panápaná o ká má gbé ìwọ̀ ọlọ́run ká má ti ìwọ̀ náà dùn ká má tún gbé sí gbé bẹ́ẹ̀ ni gbogbo ọlọ́run fi àwọn kankan nílẹ̀ wọn sábà sábà àwọn nǹkan mẹ́jọ tó wà ní iléeṣẹ́ ọmọ yẹn gbọdọ̀ nífẹ̀ẹ́ wọn ọlọ́run àwọn apárí rẹ̀ pé ní ẹ gbọdọ̀ nífẹ̀ẹ́ wọn títọ́ lọ́wọ́ àti tani lọ àti tànẹ́bí yẹn. ẹnu a gbọ́dọ̀ gbọ́ àárín yìí náà yìí nípa pé ní ìbẹ̀rù tó jẹ́ ti ní ìbẹ̀rù kan wà tó yẹ pé ní ọlọ́run nìkan la gbọ́dọ̀ fún ọlọ́run ní fàyà yàtọ̀rẹ̀ àbúrò ẹ̀rì èmi ni ẹ gbọ́dọ̀ wá rírì fún aláfàkàkúrú fàkàkúrú ni ẹ̀rì èmi ni kẹ́ páyà ẹ má páyà wọn irú páyà bá ń sọ mi pé ọgbà pé àwọn nǹkan tó bá kẹ́yìn síyàn ayé kẹ́yìn síyàn nu èèyàn tó là mọ́ èèyàn tó là mọ́ àfi tó bá túwọ́ lára yẹn tó ká nà la irú eléyìí tí ò bá lóní tó gbọ́ náà lóní nǹkan yìí òun náà ti gbọ́dọ̀ fún. èyí bá ló lè jẹ́ sábàbí ìta ní apáyà rẹ̀ ní tó wà ní oníṣọ́ sábàbí ló lè jẹ́ ẹ̀rí lọ́nà tó bá ti nǹkan múyàn tó bá rìn sábàbí ni ṣe. gbogbo eléyìí náà ní sí wa ká máa mọ ẹ̀dá para pé ọlọ́run ní apáyà kápáyà ló dáa àti ká gbé ìròyìn ọlọ́run ọba ká gbé báwọn èèyàn kà ìlú lè ráyè ká lè nìkan náà fún ọkọ̀ọ̀kọ̀ ní dẹ́yìn ìtọ́lọ́run ọlọ́run ní àádúgbò lè ráyè ọlọ́run bá lòun òun ọkọ̀ọ̀kọ̀ wá ṣahádà àti gbangba ẹ̀rí ọlọ́run ti ń pàdé ní láti pé kún láyé alábùmọ́ ti sàmà wá fún wa wà ń sọ̀rọ̀ jẹun pàpà ìròyìn ọlọ́run bá náà gbọ́dọ̀ gbà gbọ́dọ̀ nìkan lómi wọ́n ní àwọn ẹ̀kẹ́ náà wà tí wọ́n máa kọ̀kọ̀ ilé ṣírkú fi rùbùbíyà ẹ̀rí ṣírkú fi rùbùbíyà ni ìyẹn tó ní pé ìjẹ́ ọ̀dọ́ ọba àti wọ́rọ̀wọ́ pẹ̀lú ẹ̀nìyẹ ó tẹ̀lé léèdì sí ṣírkú fi lùlù ìyà nítorí kíni torí pé tí ẹ bá rọ̀ pé nìyẹn máa kọ̀kọ̀ yóò mọ ẹ lọ pé ó ti ìjọba ìjọba tó pọ̀ ọlọ́ba nìkan ló mọ kọ̀kọ̀ ọlọ́run wá ní kánẹ́tì gẹ́rẹ́ sọ pé wàlà òkun tó àlàmù lọ́gá ìbá kájọ́ mi gẹ́rẹ́ mọ kọ̀kọ́ ni làṣàṣà túnmí nà lẹ́ka yẹri dáadáa dáadáa dáadáa dáadáa ní ìbámu ẹ̀ka ṣe fúnra ní gbogbo ọgbà bàmà mẹ́ta ni yàtú aburú kan ò bá tó fọwọ́ kàn mí gbogbo àná láti gbọ́n tó ṣẹlẹ̀ kánẹ́bí olùwò tẹ́ṣe léṣe ọmọ rẹ̀ kú kájọ́ àdéhùn tó ogun subhanallah ṣùgbọ́n ilé ìyẹn jẹ́ àwọn àwùjọ wa èèyàn mélòó ni ògbà pé káwọn yẹn dá àtúwá ẹni tó wọ ẹni kò ní jẹ́ babaláwo tó bá wọlé ẹni tó lòun tún ka kùránì náà lónìí ìyẹn ló fi bí ọlọ́run bá nu pé tó bá lọ gbàgbọ́ ọlọ́run ọ̀dọ́ òòrùn ní í gba ó ti ṣe kòkèrè tọ́lọ̀ bí ọba gbàgbọ́ gẹ tó bá bì yí ìpè ọlọ́run ọ̀dọ́ òòrùn ní í ìtọ́ àwọn ìjọ tó lójú ní pé ẹ̀rọ máa ń dojú wọlé kò ní tó bójú ọjọ́ tí ìtún ìlọ mi kò tí ìfẹ́ rẹ̀ tilẹ̀ tán sọ̀tànàlá. ó ti lọ ó ti lọ sí ní ìkún dábàá pé ìwọ ọlọ́run là ń gbé fún yẹn ẹni yìí mọ̀ kọ̀kọ̀. àwọn báwọn ọjọ́ kìíní kan fún anúfikì pé amínú ni mo ti bì iṣẹ́ mi lòtọ́ tó bá ti ṣe ó ti tọ́ torí pé ẹ̀tọ́ ọlọ́run òjìlọ́gbọ̀n fún ọmọ ènìyàn. so eléyìí pọ̀ jáńtẹ́rẹ́ láwùjọ wa ó wá ti pàtàkì fẹ́mi kọ̀ọ̀kan wa káka ọ̀rọ̀ ìwọ ọlọ́run báyìí káka fún kásìmí ọlọ́run kódò láàrin ara wa ni àti láwùjọ wa ẹ̀rí torí pé ní àìmọ́ka wọ ọlọ́run ọba fún ọlọ́run ọba fún ọ̀nà ọ̀tá ńlá òun náà ò ní ìwọ tiwa náà pẹ́ẹ́pọ̀ ọlọ́run ṣe lọ́rọ̀ èèyàn fúnra rẹ̀ ṣé èdè fún aláyé ni wọ́n lè bẹ́ẹ̀ kápú wa sọ̀tọ̀ yẹn ni àníbọ̀ ibrahim tó fi sọ pé ní nǹkan yìí ló sọ ọ̀pọ̀lọpọ̀ yẹn ní orílẹ̀ bákan náà nínú sọ́tù lukman ta kàfúnra wa nípa pé ní ìmọ̀ mú nǹkan mí mọ́lọ ó ní àbòsí tí ó tóbi jùlọ ẹni ṣéèkù sáájú wọn ṣàlàyé nínú ọ̀rọ̀ wọn pé ní nítorí kí ló fi tóbi tó jẹ́ pé ẹ̀fọ́ ló tóbi jù nítorí ẹni pé ní anáwòlà àbùkọ òwúwà àbùṣà òní mọ̀ sáwùwà ni mà lóòkọ́ ní ntòrọ́ọ̀dẹ bìmá ní tèrè kọ́ kò tẹ́ tó yá lábòsí tẹ́ni tó mú èèyàn ta dá látara yẹn pẹ̀ tó wá ti ṣe tó wá ti ṣe déédéé ọlọ́mọba tó ti kápá gbogbo nǹkan kò sábòsí tó tó yẹn pàṣẹ wà lẹ́yìn ìlà yẹ́mùlìkù mìnẹ́lì àmì ṣẹ́yìn bímọ láwọn mílẹ̀ lámùrí kò lè ó wá lẹ́ni tí ò lè dá nkẹ́kẹ́ ṣe fúnra rẹ̀ ó wá ti ṣe èyí ọlọ́run bá ọba àdìkì ọlá ti àbùsí ńlá nílé fàtàwà náà ti fìlìpàkì mìjẹ̀mí ìlúwùjọ́ dìrọ́pì káàdì lòjẹ̀ní mìjẹ̀mí ìlúwùjọ́ ó wá míyàn tó lẹ tí ò lágbára ó wá ti ṣe déédéé ọlọ́run bá tó pé ní gbogbo ọ̀nà ọba tó rìn yàrá ètò wà láwùjọ fún láwùjọ rí fún fìlìmọ́lìkì níbi ọlá rẹ̀ kò sẹ́ni tó dàbí rẹ̀ ẹgbẹ́ ìfá àti bọ́lá alágbájá náà ti ń tó ó ti ń súnmọ́ sọ lọ́wọ́ bá o. Àhànàlá àwọn alákọ̀ọ́mọ́ ń sọ nínú òkè tí ìtẹ́wọ̀n òyìnbó bá ti báyà wọlé ẹ̀ ah, ẹ̀ mọ̀ báwo ah. òyìnbó ni gbákejì ọlọ́run ní. Àhànàlá òyìnbó ni gbákejì ọlọ́run ní gbákejì kò sì fẹ́. Nǹkan tí káwọn máa ń gbà fún ẹ̀yìn lọ́dọ̀ tiwa ìlú báyìí ni bá ń búra wọn ti tó bá fọmọ ojú náà owó náà fọmọ ojú kò bí wọn náà ikọ́ ti ń burú sọ́ọ́ni tó burú lọ́dọ̀ èèyàn lọ́dọ̀ lóhùn fẹ́ làmúyẹ́ nílí wọn làwọn òwe láti. lọ́ọ̀tà fún òsínà tó wọn là náà o tábà wọ èèyàn púpọ̀ tó láti jẹ lọ́sàn ẹ̀yà oògùn lò ó torí pé ìdínkù ló jẹ́ fọmọ ènìyàn ọlọ́ọ̀ni látà fún òsínà tó wọn là ní ọgbà àlàyé lọ́rọ̀ Muhammad nígbà tá a rà nínú ìlú láyé àtọ̀rọ̀ tá a tó gbogbo ẹ̀tọ́ náà tá a lò kí wọ́n á lóko fọ́nà ọba náà ọlọ́run sọ pé ní fàdínà lánàá ìlànà àtọ́rọ́tà ẹ̀rí alikiyama ti ìpadà bọ̀ ní àfáyétẹ́ wáyé àwọn aláàdé gbogbo ẹ̀. Láta ẹgbẹ́ ní orúkọ ẹ̀yìn ànẹ́bí náà túnú. Fúlàní ìlú láyé àtọ̀rọ̀ kí á lóko ọba náà tó fẹ́ pé ní àwọn àìgbọ́dọ̀ lẹ́tọ̀ọ́ rẹ̀ yóò ṣe wà á nu tá àwọn ẹ̀kọ́ náà tí yóò bá ṣe ní tí yóò bá sọ́ra. bákan náà àlùmọ́ ìbùnú sẹ́yìn ya wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn pé ní pàmòtàdá bara àhwáyà àhwáyà ẹni tó bá wò iye tó fojú sùn kò wo ìgbésí ayé tá a wà yìí wájàdà kúlẹ̀ kúlà fàlàfin fìlàfin fàfàràbù tàwọ̀ṣẹ́dì bá yóò rí pé gbogbo dáadáa tó ṣẹlẹ̀ lórílẹ̀ kí ni máa ń fa tàwọ̀ṣẹ́dì ni tóbi ọ̀gbẹ́ táwọn náà bá fẹ́ fún àwùjọ ṣe ẹ̀jẹ̀ akọ́lọ̀ níwọ̀n rẹ̀ tábà wọn náà ayà kẹtọ́ wà ní sọ́ra Muhammad ọlọ́ọ̀ni ń tẹ̀sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀rọ̀sọ̀rọ̀ kan ẹ̀rọ ṣe ọlọ́ọ̀lọ́ ẹ̀rọ ọlọ́ọ̀lọ́ tábà wọn bí yà á fáwọn tẹ̀sí ní mèsì tó pé ẹ̀kọ́lọ̀ níwọ̀n rẹ̀ ẹ̀rọ̀sọ̀rọ̀ kan dùnú fún yín ní ìwọ̀n yín náà ṣùgbọ́n ìyẹn ló jẹ́ ìyẹn lójú pé ọ̀rọ̀ tàbí ìlú wa burú sí ní kan mùsùlùmí kí ní kan ní kan ẹ̀tọ́ wa ẹ̀ka àánú ẹnìkan ti ẹ̀mí ọ̀rọ̀ kan tó jẹ́ pé àwọn tí yóò bá tó bá wọn náà tó ẹni mẹ́fà di mẹ́rin wọn náà kó jà fáwọn àwọn yòókù ní ibi ìpèpè wa gẹ́ káwọn ìpèpè káwọn èèyàn fọ́nà lẹ́tọ̀ ẹ̀ ó lé tó gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí ara tó fà náà ni yẹn ni ìmọ̀kùn sẹ́ni àti mọ́kùn pé tẹ́ bá rí dáadáa lórí ẹ̀ sábàbù pàtàkì tàwọ̀lẹ́ tàwọ̀lẹ́ ìlú ló fà wà ìbáradàtò àti tàwọ̀lẹ́dọ̀lá wà ìbáradàtò àti ìjọ́sìn fọ́nà nìkan wà tọ̀wọ̀ àtùn àti ìtẹ̀lọ́lọ́ wà rọ̀ sóòlì pàtàkì àtọ̀rọ̀ sóòlì ẹ̀rẹ̀ àti ìtẹ̀lé òjì fàkúlà sáré ń tilẹ̀ àlà tẹ bá bá rí gbogbo aburú tí a ń rí tó ṣẹlẹ̀ lórílẹ̀ wà fìtìnà àbí fìtìnà kan gbogbo ẹ̀ ń lọ ojú òjọra wọn mọ́ wà bàlá àbádẹ́wò wà fàtún kódà kólókódò ní òòrùn mọ́ lásìkò kan tọ́lá àwọn afẹ́yẹ̀sì sọ pé tí yẹn máa ń ṣe náà púpọ̀ yóò dórí àwọn nǹkan báyìí náà yóò dórí òòrùn ó dà sọfà pé ara àwọn àgbẹ̀ sọfà pé àwọn nǹkan ní òjò tó ṣe kó jọra wọn mọ́ àwọn ẹlẹ́tà ń sinú òjì dúró déédéé mọ́ látara ẹgbẹ́ ní àwọn òfọ́lọ́ lẹ́tọ̀ rẹ̀ wà tẹ̀sílẹ́tò àdá kódà gan olóòjì àwọn ọ̀tá sí yẹn lórí kó yẹ máa jẹ wọ́n yàtọ̀ ọ̀nà olórí ní orí tẹ́ tẹ́ bá tó bẹ̀rẹ̀ ìyóò tabakọ́nà lẹ́fẹ̀ẹ́ lọ́lọ́dọọdẹ wa ní ọ̀dẹ̀dẹ̀ wa lágboolé wa àti ní gbogbo orílẹ̀-èdè wa ẹ̀rí dáadọ́ ìṣẹ̀lẹ̀ ní àwùjọ wa eléyìí tí ó ṣe pàtàkì fẹ́ kí agboolé ni kọ́lọ́mà tó bá náà wá tálá kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀tí ọba wa ń fún ọlọ́run bá ẹlẹ́tọ̀ hadithi muhammed jabal wa parí rẹ̀ báyìí pé wàhálà alàlìbáàdì ẹ̀rí wàhálà alàlìbáàdì alàlá ẹ̀rúwọ̀ tọ́lọ́run wá ṣe fúnra rẹ̀ lọ́rọ̀ yẹn fúnra rẹ̀ bàtà gbọ́dọ̀ gbọ́ yín o torí pé iṣẹ́ rẹ̀ bàbá fọ́nà lẹ́tọ̀ rẹ̀ kò déwé làlùjẹ́nà o àlejò àwọn ọ̀sọ́lá ńlá yóò ṣe lu ahadukum ama ahadukum amal ahadukum amal òjànà kò sẹ́ni tí iṣẹ́ rẹ̀ lójú wà lùjẹ́nà nínú yín pé iṣẹ́ tó ṣe wọ́n la àyẹ̀bí pé àtiwọ́n náà náà. إلا أن yàtàgà مدني الله rahmatu mini وفضل fadé ẹ̀rí àfitọ́nà في bá ń fi àánú rẹ̀ bá nínú àánú ọlọ́run tó bá bá ń bá nínú àti kẹ́rẹ̀ mẹ́rẹ̀ta tó bàtà ti jẹ́ àlùtà fèjì àti fọ́nà lẹ́nu rẹ̀ dẹ̀dẹ̀ ní káwá ní jẹ́ náà ọ̀rọ̀ ní nǹkan dẹ̀dẹ̀ wájú ọlọ́run ṣùgbọ́n ìtọ́nà ń ṣe láàánú fúnra rẹ̀ ẹ̀yẹ bá fọwọ́ pé nígbà tó ti ṣe láàánú kẹ́kẹ́lẹ́ kí ẹsẹ̀ ẹ̀ka fún ṣiṣẹ́ náà á fún ṣiṣẹ́ o tọ́lá ni ọlọ́ni ẹwà àtẹ́tẹ̀ ló máa kó tó ta àmàlóhùn pẹ̀lú tẹ́ ẹ̀ ṣe níṣẹ́ ṣùgbọ́n tẹ́ ẹ̀ ṣe yẹn tí ò tó gbé wà àbùjẹ́ náà lónìí kan àdúgbò lọ́wọ́ ṣe kíni tó máa nù rẹ̀ sí. àkọlé ọ̀rọ̀ wa náà ni pé ní tí a bá gbé oṣù wọ̀ yìí ọlọ́wà sùpánà wa tààlà ó ṣe lọ́rẹ̀ yẹn fúnra ara rẹ̀ ẹ̀rí kámá rí bí àwọn mọ̀tẹ́sílà àtàwọn kọ̀dáríyà àwọn ẹni inú tèmi àtàwọn apá mi ẹni láti burúkú àwọn ọmọdé pé dandan èèyàn ti fáàpù nǹkan wájú ọlọ́run kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ nǹkan wájú ọlọ́run ṣùgbọ́n tá a bá ṣe bá a ti sọ yìí tá a kọ́nà lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹ̀rí tá a gbé ẹ̀tọ́ ọlọ́run tó níyàn àníbà mọ́tò sọ́lá ní ọlọ́run ní pé ní òun ò ní jẹni tí o bá ti bẹ́ẹ̀ òun ní jẹni yá apẹ́tẹ́ ìbálẹ̀ ìdúró tẹ̀sọ́ yìí pẹ̀lú afọlá ọba ṣẹlẹ̀ náà kí n máa fáwọn èèyàn ní ronú pé ẹ mójú tó wọ ọlọ́run ẹbí tó wọ ọlọ́run ọlọ́run bá ṣe lọ́rọ̀ yẹn fúnra rẹ̀ pé ní ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kò ní yíyà alẹ́bí láàbù bá ṣẹlẹ̀ ọ̀hún fàyàtẹ́kẹ̀ lò ẹ̀rí mọ́ fún ẹ ní ronú tó fẹ́rẹ̀ ló rà yóò sùn kẹ́ yìí sì ló ń láyé wá sí tẹ bá bá ti tèmi làwọn bá ti ń kírun ìwé tó ní ìfẹ́ gbé dé yìí ṣùgbọ́n mọ̀ á ní padà sọ ara kó padà sọ náà lèmi àti ẹ̀ náà fi mà hàlí sí i ó padà sọ nígbà tó yẹ pé ní amina lè fi kàn ẹ̀rí ó ti pé fìdí náà pé káyìn náà pé à ah, à ah, ní ṣe nǹkan níta bá dáni wọn lọ lọkàn tá a fún ní wọ rẹ ó láàrin àwọn sọ̀hábà padà wá sọ òdodo nígbà fẹ́ lò ní parí òun náà ní pé ní téèyàn bá dúró níwò yìí olóúnjẹ ní ìwájú ọlọ́run ọlọ́run kà fún mọ́tẹ́ ẹ bá kẹ́yìn sí wọ̀nyí tó wá ń jà báwọn ọ̀wọ̀ mi ó wá lu ara rẹ̀ ni àbí wọ̀ mí yẹn tẹ́ ti pépè sí torí ká lóko sí yẹn náà gbọ́yé gbogbo wọ̀ tẹ́ ti pépè sí náà ká tó mọ sàwọn yẹn náà ṣùgbọ́n ilé ìgbọ́dọ̀ wà lókè tá a gbọ́dọ̀ fi ṣeré rárá kálẹ̀ ìwọ bẹ́yẹ ẹ̀tọ́ kálukú ti dọ́dọ̀ rẹ̀ àtàkù yẹn o ṣùgbọ́n fún ilẹ̀ náà ìwọ ọtọ ọlọ́run ọba ń kọ́ sọtẹ́yìn bá dúró ti wọ̀ yìí nínú tọ́nà bàtúbánà wa tàbá tí ó pèsè fún mi tó sì mú àwọn ọmọ mi náà ṣe náà ìjọ ọlọ́run àti abẹ́lẹ́ wọn bá sanu wa tààlà yìí ká sọ yìí kó ṣe lóko fa dáadáa fún wa ìtòkù díẹ̀ ká fún mi kọ́mọ́tà ìfún mi ẹsẹ̀ wájú wa abẹ́lẹ́ wọn bá sanu wa tààlà kí o ṣe ìdókò wa ní ìdókò yìí fún aláyé àti ní àkíyàmọ̀ àwọn àlùfáà tí wọ́n ṣe agbátẹ̀rù rẹ̀ ní àwọn afáwa láti mọ́kàlù ọlọ́ba sanu wa tààlà fún àwọn ìlú tẹ̀lé kọ̀ọ̀kan wọn àwọn tí wọ́n kálẹ̀ ní àti àwọn míì tí wọ́n tó ń bọ̀ abẹ́rẹ́ wọn sanu wa tààlà kó ṣe àlùkò dáadáa kọ̀ọ̀kan wa